ìgbà rùkú lọ sí sùjádà lára á dìde padà lẹ́yìn ìgbà tá a bá ṣe tán ní rùkú torí wípé bá òǹdíwọ̀n bá ṣe pẹ́ ní rùkú mọ́ oníke alàlà akal subhana rabbi alaazí ẹ̀yọ̀kan ṣoṣo èyí tó fi ń dáájú òní pé kó tó mẹ́ta èyí ètò kéré jù tá a gbọ́dọ̀ mú wa wọn ni fámì ẹ̀yọ̀ kan wá tí òfin ní jẹ́ wípé èèyàn máa da geere la bó bá ti wà ní rúkú subahana rabi alazim ẹ̀yọ̀ kan ṣoṣo at least yóò mú wa ètò dáa jù ni kó mú mẹ́ta wa tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ faniima but kọjá níwọ̀ntúnwọ̀nsì pàápàá jùlọ tó bá jẹ́ pé ìmáàmù ṣáájú fún yàtọ̀ ìdìde kúrò lórí ìrùkú kí gbogbo ara bọ̀ sípò padà ní bá a ṣe dúró ká tó lọ sí ìrùkú ọ̀rá yẹn ni pa ọrùkùnà ni òpó ni nínú òpó ìrun rákà yẹn tá a gbọ́dọ̀ mú wa tó ń túmọ̀ sí pé ẹnikẹ́ni tí ò bá dìde nà ó kú tó gba abẹ lọ sí sùjádà rákà yẹn kí ló ṣe ó ti bàjẹ́ kò wúlò tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ mójútó eléyìí dáadáa nínú gbogbo ìṣesí wa torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ ní pé nígbà tó sọ fún ẹni tó ṣèrún kí tó ní kò ní yẹn ó ní wọ́n kà hatta tatma'inna raki'an thumma irfa' lẹ́yìn lọ sí rúkú kó o dúró dáadáa pẹ̀lú fọkànbalẹ̀ ní rúkú yẹn gbàtọ́ bá wá ṣe tán súnmọ́rfà wá dìde kó nínú rúkú hátà tẹ̀ tẹ́jìlẹ̀ kọ́ ìmọ̀ tó fi nàró déédéé ní òòró ìyẹn pé kó o tó lọ eléyìí pàtàkì òpó keje tọ́jẹ́ pé ó wà nínú òun tá a gbọ́dọ̀ mójútó sùjúdù. torí ọ̀rọ̀ ọba adẹ́dà tó sọ pé wasjudu nínú suratul hajj àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó sọ fún ẹni tó sì rún kí pé thumma sujud mú sùjádà kọ́ lọ sùjádà hatta tatma'inna sàjìdà tí ọkàn ó fi balẹ̀ pọ̀ wà ní sùjádà kèsì pé yàn ọkàn lọ yọ ṣá yóò tún gbórí rárá kìí ṣe ṣíṣá lẹ́ẹ̀mejì ní lílo ẹ̀kan rárá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n pa mí láṣẹ wípé ta ló pa láṣẹ yìí allah subhanahu wa ta'ala àṣẹ tí ọba adẹ́dàá mú wa kí ni ìtumọ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni tó jẹ́ pé ẹni tí ò bá mú wa ó ti gbẹ̀sẹ̀ wọ́n pa mí láṣẹ yìí pé kí n lọ sí sùjádà pẹ̀lú ibi méje ìgbà tí ó wàá fi ibi méje yẹn hàn wá ó ní wájú orí ṣùgbọ́n kò fọwọ́ kan wájú orí imú lọ fọwọ́ kan láti fi jẹ́ òye wá wípé ní tó gbọ́dọ̀ kanlẹ̀ tí iwájú orí bá kanlẹ̀ ó ní kíni ó ní mú wa. ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹpàkò méjèèjì gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ fún wa wípé a máa papọ̀ ní umirtu àni asjida ala sab'ati a'zami àwọn egun méjèèjì ẹ̀ wọ́n ní wọ́n pa mí láṣẹ pé kí n ṣe sùjádà lé wọn lérí ìsùjádà wa gbọ́dọ̀ lọ bá a ṣe ṣe àlàyé rẹ̀ ní àlùjálàsì nù ìmá níbi kó jẹ́ déédéé di èjìká wa báyìí táṣì tẹ̀sílìm bá a kọ̀ orúnkún méjèèjì pọ̀ a stretch there a yà ọ wa dáadáa tí ì bá ṣe pé èèyàn wà ní ẹ̀gbẹ́ ọ̀tún àti òsì wa tí ó fi jẹ́ pé a fara ni wọ́n yọ̀ wá di wípé wọ́n ti ní ká yọ àmọ̀dípá fúnra wa ní kẹsẹ́ ní orí ní wọ̀ntúnwọ̀nsì na imú orí ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àtàǹpàkò méjèèjì ọlọ́ọ̀pọ̀ eléyìí pàtàkì. rafa min as-sujud wa julus bayna as-sujudayn ìdìde kúrò nínú sùjádà yẹn ká jókòó dáadáa láàrin sùjádà méjèèjì ọ̀nà yẹn rúkùnù ni asọ̀kùnlá rúkùnù ni òpó ni a gbọ́dọ̀ sọ yí pé a lọ sí sùjádà. tàbí. Allah akbar. túmọ̀ sí pé a bá ti lọ sájìdá a padà wá Allahu Akbar tẹkbírì yẹn wà ká tó ṣe ń tá a fẹ́ ṣe ó ṣe jẹ́ pé ìgbà tá a fẹ́ lọ sí rúkú a ṣe tẹkbírì ká tó lọ sí rúkú ni ìgbà tá a fẹ́ lọ sí sájìdá a ṣe tẹkbírì ká tó lọ sí sájìdá láti òru àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe wá nínú rọjàlá àná wọn bó ṣe wá nínú sahih muslim wọn ní àwọn èyí tí ẹ tẹ kúrò ní òòrò kúrò ní òòrò ńgbà táwọn bá dìde lórí rúkúta àfìgbà táwọn bá rí òjìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá tó fi wájú àpọ́nlé rẹ̀ tó fi lélẹ̀ ìgbà yẹn làwọn náà wà tẹ̀lé àwọn tó wà ní sáfù wájú wọ́n jẹ́ gáàdì fún àwọn tí wọ́n bá wà ní sáfù ẹ̀yìn lórí eléyìí tó túmọ̀ sí pé kíni torí pé wọn ò rí ìmọ̀ àwọn tí wọ́n wà àwọn sáfù wájú àwọn rí i tí ìmáàmù bá ti lọ sí sájìdá àwọn náà lọ àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n rí wọn àwọn ni àwọn tí wọ́n ń tẹ̀lé wọn máa tẹ̀lé lọ báyìí tí òfin ní jẹ́ wípé ààrí torí wípé a nínú òrun kí ẹni imam ìmọ̀ kó ṣáájú fún tàbí kó ṣe léèrè rẹ̀ a gbọ́dọ̀ padà dáadáa kí gbogbo egun ló pa sípò Allahu akbar kó padà sípò padà kì í ṣe wípé kákan kókó kó ká pa ní la torí Muhammad sallallahu wa sallam sọ pé summa kó wá orí sájúdà o hátà takuna qa'ila kó o jókòó tó fi di pé ọ wà ní jókòó kìí ògbé ọwọ́ lé orí itan rẹ̀ padà. Now. torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ ni wípé summa irfa' hatta tatma'inna tatma'inna jalisan wá kúrò lórí sùjádà kó fi di pé ọkàn rẹ̀ balẹ̀ lórí ìjókòó kìí ṣe wípé irun ẹṣẹ ń téèyàn rọ ṣìṣe ló fi jẹ́ wípé akọ̀ tí oúnjẹ bá wà ńlẹ̀. ṣébi ń dẹ̀ ń pààyàn ni nínú àwẹ̀ tí oúnjẹ yẹn ò gbóná tá à ń fi wò pé ah tí mo bá ní kí n kan lóúnjẹ ìgbà nísìn kò ní rọrùn gbogbo àwọn nǹkan wọ̀nyí a mọ oúnjẹ jẹ kó tó di bá ìgbà tó ń jẹ́ wà ńlẹ̀ kí ẹ̀yà máa sọ pé yẹn sáré kírun náà lára ìlú èso tí yẹn sáré kí tó bá dé pé bí ń pa ọ́ oúnjẹ dẹ̀ ti rẹ́dì ó dẹ̀ ti ṣe é jẹ kọ́kọ́ jẹun náà wọlé ẹ̀sìn tí ó bá ti ẹ̀yẹ pé látara jíjẹun àsìkò ọ̀lọ̀ rárá àsìkò tiẹ̀ ṣì wà. nínú ọ̀rọ̀ omi ó ní ìdá. ọ̀kímàtì sọ̀lá tí wọ́n bá ti gbẹ̀rùn dúró tó ń jẹ́ tiẹ̀ tì rẹ́dì wọ́n fọ́bdẹ́kù ẹ pẹ̀lú oúnjẹ kíná torí sí wá rọ́ọ̀ṣì àìrọ́ọ̀ṣì nínú irú eṣe rọ́ọ̀ṣì gbọ́ gbogbo ọ̀rọ̀ gbọ́ bọ̀ àti rukú àti dìde kúrò lórí rẹ̀ àti lọ sùjádà àti dìde kúrò lórí rẹ̀ tó jẹ́ pé àwọn wọ̀nyí ni kí ni àwọn òpó òrun òjíṣẹ́ náírà islam fi ń kún wípé hatta tatma'inna hatta tatma'inna qa'iman min ar-ruku hatta tatma'inna jalisan min as-sujud eléyìí pàtàkì hatta tatma'inna sajidan hatta tatma'inna qa'idan hatta tatma'inna raqi'an gbogbo eléyìí ọkàn balẹ̀ yìí pé o ti wà ń bẹ̀ kéṣin tí yẹn rọ̀ ṣiṣẹ́ kò sí ń tọ́lọ́ látò kò sí àsìkò opportunity tí yẹn ní láti bá ọba adẹ́dà sọ̀rọ̀ kí ó gbọ́ gbogbo bùkátì yẹn tó tó ló fi jẹ́ yìí pé ó gbọ́ oríṣiríṣi àkàrà tí yóò jẹ́ pé yóò ṣe sábàbí oríire fún ẹ̀dá láyé àtọ̀run. ọ wà sí kíni ọ part up nínú ọ̀rọ̀ tí yẹn gbọ́dọ̀ mójútó tó fi jẹ́ pé tí èèyàn bá yín mójútó rẹ̀ bó ṣe yẹ kó kì í torí yẹn jú tí ó kù nínú ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ ni tó fi pé mùsùlùmí gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ọ̀run dáadáa lórí irun fi jẹ́mílì arkan lórí gbogbo àwọn oríkèéríkè yìí ó ní asukun wọ̀tẹ̀kùnú bí kọ́dùrú kọ́dùrú lọ́wájú fi kulli rukun yóò jẹ́ pẹ̀lú at least mímọ́ àwọn àwọn tó jẹ́ ọ̀ràn àyàn wá àwọn zikir tí wọ́n fẹ́ ká mú wá nínú ọ̀ràn tó bá yẹ pé rukuni subhana rabbi al-aala at least ẹ̀yọ̀ kan ṣoṣo. pẹ̀lú fọkànbalẹ̀ tó bá yẹ pé subhana rabbiyal azim tó bá yẹ pé sẹ́yìdà ni subhana rabbiyal a'la at least pẹ̀lú fọkànbalẹ̀. akọ́kànlá at-tashahhudul akhir sájà àgbẹ̀yìn torí ntòfi jẹ́ òpó ni wípé ibn Mas'ud radiyallahu anhu sọ pé kunna naqulu qabla an yafrada alayna. a máa ń sọ kó tó di pé ó di ọ̀ràn àyàn ó lé lórí lé lórí nínú tashawud wa asalaamu ala Allah min ibadihi ìkẹ́ni o látọ̀dọ̀ ọba adẹ́dà lọ fún ọba adẹ́dà látọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ kó tó di wípé wọ́n ṣe ní ọ̀ràn yẹn lé wa lórí tẹ́lẹ̀ àmọ́ lọ́ràn yẹn but ó ti wá di òpó ní ìsìn nínú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ká máa sọ bẹ́ẹ̀ mọ́ kí ló ní ká máa sọ ó ní ká máa sọ yìí pé attahiyatu ìgbà yẹn lójíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam kọ́ ní attahiyat salawat at-tayyibat lillah assalamu ala nabi ìjókòó tẹ̀síáhùdù yìí ọ̀ràn yẹn ni òpó ni òpó òrùn ni ìjókòó tẹ̀síáhùdù gbẹ̀yìn náà òpó òrùn ni òjíṣẹ́ náà Muhammad sallallahu kama ra'aytumuni usalli òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń jókòó rẹ̀ ẹ̀kẹtàlá at-taslim torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé. wàtàlílùhà àtẹ̀sílẹ̀ ìkú nínú òrùn wípé tó àti parí ìrùn tán báyìí o òní wípé ká ṣe tẹ̀sílẹ̀ ìmọ̀ asalaamu alaykum ẹ̀rí wà fẹ́fẹ́ múlẹ̀ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah السلام عليكم ورحمة الله وبركاته asalaamu alaykum wa rahmatulah ah, ẹ̀rí wà fún gbogbo àwọn eléyìí èyíkéyìí tá a bá ṣe ń bẹ̀ but ṣíṣe tẹ̀sílẹ̀ òpó òun ni tartibul arkan àwọn òpó yìí ètò wọn léra wọn bí wọ́n ṣe wá nínú òpó òun ni tó ń túmọ̀ sí pé kí ni á dùn tó lọ sí òpó á lọ rùkú ká tó lọ sí sájídà á ṣe sájídà ká tó dìde kú mbẹ gbogbo àwọn oríkèéríkèé yìí títò wọn léra wọn yìí òpó òun ni òun náà àwọn òpó òun mẹ́rẹ̀ẹ̀rìnlá nì tí a gbọ́dọ̀ mójútó tọ́jẹ́ wípé kí ni tó bá ilé lọ mẹ́hẹ̀ẹ́ rákà yẹn ò sí ń bẹ tàbí pé ìrun gan ò tiẹ̀ sí ń bẹ pàápàá tó bá jẹ́ pé kò sí níyà ń bẹ kò sí hàn tó bá fi jẹ́ pé àṣẹ takbiratul ihram kò tiẹ̀ sí hàn ọba yẹ pé fati aloka a ti o ti mẹ àfi kó ṣe kó ṣe bìnnà raka mi lè lórí sọ́jídà ló mú wa ah, ọ̀ràn ti pé rákà alákọ̀ọ́kọ́ ọmọ lọ sí rúkú gbàgbé rákà yẹn mú rákà mẹ́wàá ah, rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì yẹn sọ́jídà kan ló mú wa gbàgbé rẹ̀ mú ah, rákà mẹ́wàá alárajì kọ́lé nílẹ̀ lọ́lọ́mà eléyìí tó fẹsẹ̀ mọ́lẹ́jù lọ́dọ̀ àwọn afa. eléyìí ni àwọn òpó ìrun tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó. alẹ́fi israel kabla a bá ní ìbéèrè kan sí méjì kó tó di pé a ti ń tẹ̀síwájú náà. Now, somebody come to that. Uh, wọn mọ kí ni position wọn náà máa fi salatu ala nabi sì ṣe rukun aw wajib wajib. ايوه نعم لشيخنا بن باز ايوه عدها من الأركان لا من الواجبات من الواجبات إن شاء الله بارك الله فيك لا وعليكم السلام ورحمة الله نعم نعم نعم ọwọ́ arántí tàbí wọ́n pè sákè pé kò tí ì. amu amu sajida yẹn wa bẹ́ẹ̀ ni amu sajida yẹn wa àwa jókòó a ṣe tẹ̀síáwò a ṣe tẹ̀sílẹ̀m àwa mú sajida sàrò ẹ̀ ọ́n ti sọ̀rọ̀ kọ́ ọ́. bẹ́ẹ̀ ni pé last one ni last na na <laughs> tá a bá ti dé ilẹ̀ á ṣe àwọn mọ́sálẹ̀ ńlá àn. rùkú o ti bọ́ ó mèsì rùkú ó ti wà ní aha rákà yẹn ṣe lálàáfíà the only thing ni pé ó ṣe sọ́jú lọ́sàáwì ẹ̀ gbogbo àwọn issues rẹ̀ á tẹ̀rẹ̀ ṣètò àbátí dé ẹ̀rẹ́ àbí náà ó ti ṣe tẹ̀sílìm sọ̀rọ̀ pé orúkùnrin ní tẹ̀sílìm ó ti rò wípé òun ti pé ìwọ kínní ni ló fi mú orúkùnrin yẹn wá kò ṣe tẹ̀tíìbù rẹ̀ wọ́n á pe kẹsàkẹsà tàbí ọ̀rántí ó wá ṣe ẹ̀mú wa èyí tó mú wa lákọ̀ọ́kọ́ yẹn la mahalla lahu kò ní kò rí bi dúró sí torí pé kìí sáàyè rẹ̀ ní aslan àní kàkún pé bí owó ti parí ọ̀nà torí pé irun ò tí ì parí aslan. Now. آخر نعم عليكم ورحمة السلام عليكم ورحمة الله السلام عليكم أدقق النظر في هذه الرواية يعني ذكره لي شخص في الأسبوع الماضي صفة الصلاة يعني أنه موجود في سنن أبي داود نعم السلام عليكم ورحمة الله السلام عليكم نعم. وعليكم السلام ورحمة الله bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni rárá aṣàlá akpọ̀r kàtó dókè aṣàlá akpọ̀r kàtó dìde àwọn intikaláàtì yẹn takbiratul intikaláàtì àyàn àwọn takbiratul tá a ṣe ká tó mú iṣẹ́ mi yẹn a mú takbir yẹn wa kó tó di pa amúṣẹ́ yẹn wa. Nah. Nah. Okay, an hour. Wa alaikum نعم نعم Now. Now. Then. Gbogbo ẹ̀ ló mú. Èyí tó kéré jù ní Subhana Rabi Al-Azim. Ṣùgbọ́n tá a bá fi kún Subhana Rabi Al-Azim wa bihamdi ó mú. Subhana Rabi Al-Azim وبحمدي اللهم اغفر لي ونعم نعم وعليكم السلام أنا أتي وأنا نعم أوكي أسوكي بي àsùbá rákà méjì àkọ́kọ́ magrib rákà méjì àkọ́kọ́ isha, náà. bẹ́ẹ̀ rárá a ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn kìí sọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó bá yẹ pé ìmáàmù tó jẹ́ pé tó bá ka fáti àtàn wàlá tóólì yóò kọ́kọ́ dó gbárí díẹ̀ náà gbídó gbárí kò sẹ́rì fún o ṣùgbọ́n tó ń bá ń ṣe bẹ́ẹ̀ tó pé yóò kọ́kọ́ dúró náà kàrà tá a fi dúró gbárí bíi tiẹ̀ lẹ́yìn rẹ̀ ká mú fáti àwa wa. gbogbo kìrá náà láàmú fi gbogbo ọkọ̀ mọ́ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rárá kọ̀sẹ́rì fún tọ́ba ní ṣe alihamdulilayi rabbil alamin ọ̀ràn yẹn wa ní pé ká máa tẹ́tí sí ká pọ̀ dáadáa ọ̀ràn yẹn wa ní kí ká gbẹnu dání àtàkẹ́jì ntọ́lọ́wọ́n ọba dẹ́dà sọ ni ṣùgbọ́n tọ́ba yẹ pé imam sọ yẹ pé ìmà kìí sọ̀rọ̀ àyàn fún ẹni tó ń kírun lẹ́yìn imam ní ìkírun sókè imam ìpè kọkà fatia ṣùgbọ́n tó bá yẹ pé ń kà jẹ́jẹ́ ọ̀ràn yẹn ni fún ṣùgbọ́n tó bá yẹ pé imam yẹn máa ń dákẹ́ díẹ̀ ní dídákẹ́ tó fi fatia ó sì kà kéèyàn kà. Hmm. Naam. Naam. Naam àsúnà ah, ni súnà súnà ni wípé táwọn bá bẹ̀rẹ̀ súnà mi ká ṣe bá sùmọ́là bọ́ jẹ́jẹ́ náà ni ọ̀n ah, súnà ni. na àwọn ọ̀rọ̀ àyàn àrùn àwọn ọ̀rọ̀ àyàn yìí òun tiẹ̀ tíyàn bá fi mú wá àtúnṣe lè wà fún wípé kí ẹ mọ sáyidàsáwà ìyàtọ̀ láàrin òun àti rúkúnù rúkúnù tí ò bá fi sí òpó yẹn ti lọ tàbí kí òun bàjẹ́ tán pò gẹ́gẹ́ bí àpèjúwe àní tẹ́kíbíyẹ́tẹ̀lẹ̀ ìrọ́m òpó ni téèyàn ò bá fi mú wá kò sí ìrùn ṣùgbọ́n rúkú kò mú wá tí ò bá fi mú wa rákà yẹn ti lọ torí pé kò rí bí kò dé kò dé kò rí dúró sí òpó rẹ̀ ni tó yẹ kó kóró tó yẹ pé tó bá ti yẹ òun gan kọ́ kò sí níjẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wajibat àwọn ọ̀ràn àyàn òun ni àwọn tó wípé tí èèyàn bá fi ṣe mistake òpó ó ṣe mistake ni o ọmọ àmà ni o ọṣà ìmọ̀kan ni o wọ̀lẹ̀ excuse kínìdì mùsí ọ̀sọ̀láàt ẹni tó ṣìrún kí níwájú òjíṣẹ́ ńlá Muhammad salasala sọ́mọ àmà sí bẹ́ẹ̀ ni là ṣó ṣe mistake ni là kí ló ṣe àìmọ̀kan bọ́tò jíṣẹ́ náà sọ àfúnà sọ pé ó ní ìhùn lè túnrùn rẹ̀ kí ó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mẹ́ta ńgbà tó wá ó pé á ẹ̀yìn máa kí jù báyìí lọ o kọ́ mi lòṣìṣẹ́ náà sọ àfúnà fi kọ́ nítorí náà àwọn tó jẹ́ òpó tá a ti kà mẹ́rẹ̀ẹ̀rin láì kò sí téèyàn lè ṣe sí o ẹni tó bá ṣe mistake ẹ̀ tàbọ́ màmá tàbí ọmọ kò níyàn ó fi jẹ́ pé a gbọ́dọ̀ yanjú ẹ̀ ọ̀dà àwọn tí wọ́n jẹ́ ọ̀ràn yẹn wajibat ó ṣe é fún túnṣe kódà lẹ́yìn irun tá a dẹ̀ mọ̀ tí gbogbo ẹ̀ ó mú wọ́n jẹ́ mẹ́jọ gẹ́gẹ́ bá a ṣe sọ. So, ti àwọn tó jẹ́ ọ̀ràn yẹn ìrún bàjẹ́ tíyẹn bá máa ma filẹ̀ ṣùgbọ́n tíyẹn bá ṣe mistake rẹ̀ kò sí problem tàbí tíyẹn bá ṣàìmọ̀ kan ṣùgbọ́n ọjẹ́ ọ̀ràn yẹn ni wípé ká mú ká mú sùjúdù lori lórí rẹ̀ àkọ́kọ́ rẹ̀. jẹ̀míù takbirat gẹ́rù takbirat al-ihram gbogbo àwọn Allahu akbar Allahu akbar orí irun yẹn yàtọ̀ sí takbirat al-ihram ọ̀ràn yẹn ni wọ́n wajibat salati èyí ni a máa ń pè ní takbirat al-intiqal takbirat al-intiqal àwọn takbir àwọn àwọn akbar tá a máa fi ti oríkèé kan bọ́ sóríkèé kejì gbólóhùn torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kò fìgbà kan sílẹ̀ tí jáde láyé ó dẹ̀ ní sọ́lú kàmáàrọ̀ ètùmọ̀ ní òsọ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn kejì gbólóhùn sami allahu liman hamida fún imam àti fún ẹni tó jẹ́ pé ń dáàmú kí ọ̀rọ̀ yẹn ni torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé نعم، ẹni tí ó jẹ́ imam àtẹni tí ń dá ìrun kí ọ̀ràn yẹn ni kí wọ́n ṣe kí ni sami allahu min hamida torí kánà lọ rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi ó jẹ́ yí يكبر حين يقوم إلى الصلاة إما إيه ما شيء الله أكبر بعد بعد الدين تكيم يعني وجه تكبير تكبيرة الإحرام ثم يكبر حين يركع طبعا لا ركوع إما إيه ما شاء الله أكبر ثم يقول سمع الله من حمده حين يرفع يرفع صلبه, صلبه من الركعه tó bá dìde kúò ní rákàtì tó gbé tó dìde nàró ìmọ̀ ṣe sami Allahu liman hamida thumma yaqul wa huwa qahim rabbana wa lakal hamd wa alama rabbana wa lakal hamd tó bá wá dìde tọ̀nàró tán ìmọ̀ ṣe alama rabbana hamd ìmáàmù ni o tàbí ẹni tí ń dárùn kí yóò ṣe sami Allahu liman hamida Rabbana walakal hamd fún ẹni tí ó ń lí tó ń tẹ̀lé máa mù lẹ́yìn ọ̀ràn yẹn ni. sami Allahu liman hamida fún máa mù àtẹ̀ntì ń dáàmú kí nínú ọ̀ràn yẹn àná tó ti yé báyìí nìkan but ẹni tó ń tẹ̀lé ìmọ̀ dáhùn pé ẹtí ń dànù kí àsọ yìí pé ẹtí ń tẹ̀lé máàmù lẹ́yìn ọ̀ràn yẹn ni fún o rárá but ọ̀ràn yẹn ni fún ẹni tí ń dànù kí àti máàmù wípé kí n ṣe sami Allahu liman hamidah ṣùgbọ́n ìṣe rabbana walakal hamd aw alama rabbana walakal hamd aw rabbana lakal ọ̀ràn yẹn ni fún ẹni tí ó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn pé kó ṣe gbólóhùn ọ̀ràn yẹn ni torí ìtùgbọ́n ìmáàmù àti ẹni tí ó ń dàrún kí yàní kán pa méjèèjì pọ̀ súnnẹ̀nì. sóti yé báyìí nìyí kí ìmáàmù kó méjèèjì pọ̀ àti ẹni tí ń dàrún kí kápá méjèèjì pọ̀ súnẹ̀lì torí pé hadith abu hurairah radiyallahu anhu ó ní wa idha qala sami'a Allahu liman hamidah faqulu allahumma rabbana rabbana wa lakal hamd ntọ́fi ṣe ntọ́ṣe rabbana wa lakal hamd ní ọ̀ràn àyà fún ẹni tí ń kírun lẹ́yìn ìmáàmù ni wípé òjíṣẹ́ náà sallallahu alaihi sọ wípé tí màmù bá ti sọ pé sami Allahu liman hamida ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀ kẹ́yìn ó ṣe rabbana walakal hamd ọ̀ràn yẹn ni fún wọn. but sunna ni wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n pa méjèèjì pọ̀ kí wọ́n ti sami Allahu liman hamida. but ọ̀ràn yẹn ni fún ẹni tí ń dárun kí àti ìmáàmù kí wọ́n ṣe kí ni sami Allahu liman hamida. wàá náà insha ẹ̀kẹrin subahana rabi al-azim ní ruku ọ̀ràn yẹn ní ẹ̀kan ṣoṣo mínímọ̀mù rẹ̀ lẹ́kan ṣoṣo fún ẹni tí wọ́n dáhùn kíni o ìmáàmù ni o tàbí ẹni tó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn ọ̀ràn yẹn ni. ní ẹ̀karùn-ún kí ẹni ká ṣe subahana rabi al ọ̀ràn yẹn ni. àtẹ̀ṣẹ́hùn aláwọ̀l yà kí a ṣe tẹ̀ṣẹ́hùn àkọ́kọ́ ọ̀ràn yẹn ni tí ìbá ti ṣe pẹ́ni tó tẹ̀lé ìmáàmù ìmáàmù ṣe mistake ìmáàmù lè máa rántí pé ó yẹ kó wọn ṣe tẹ̀ṣẹ́hùn kó dúró ẹni tí ó ń ṣe tó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn kọ́mọ sọ yìí pé à ah, èmi ò mọ́ràn yẹn wá o rárá yọ tẹ̀lé ìmáàmù náà lẹ́yìn ni tó fi ń túmọ̀ sí pé nígbà tí ìmáàmù bá ṣe tán tí wọ́n bá ń ṣe sáwó fún àṣìṣe yẹn àwọn jọ ṣe wọ́n jọ ṣe papọ̀. jòlóòs fún tẹ̀síàwòdò yìí ọ̀ràn yẹn ni jòlóòs fún tẹ̀síàwòdò gbẹ̀yìn tààfi ṣe tẹ̀sílẹ̀ kí ni barakallahu fikum eléyìí ah, ọ̀ràn yẹn ni na jùlọ fún tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni mẹ́jọ rẹ̀ nìyẹn tá a gbọ́dọ̀ mójútó tó ń túmọ̀ sí pé kí tíyẹn bá ṣe mistake ni o àbí ọmọ àmọ́ tàbó gbàgbé tí ò mú wọn wá kí ni ó ṣe yóò ṣe sujudu sahwi náà náà <laughs> wọ́n lè máa mà áàrùd lè wá fún áàrùd lè wá fún هناك يعني أجناس يا أخي كيف عارف هنا يعني كما هي مستمر نعم àwọn súnà wọn tó jẹ́ pé tá a bá mú wọn wá òun ló fún wa ní yóò jẹ́ kí a fi gbalada tó pọ̀ sí nínú wa wọ́n ṣe arkan wọ́n ṣe ọ̀ràn yẹn but àṣẹ ká mú wọn wá torí látara mímú wọn wá rẹ̀ yóò ṣe àlékún wa wọ́n pín sí méjì súnà tọ̀rọ̀ àti súnà ti iṣẹ́ ṣíṣe súnà tọ̀rọ̀ dùá ò lè sìftà àwọn dùá ò lè sìftà tá a mú wa nígbà tá a mú àwọn sífàtù wa ètò kéré jù ń bẹ bá ṣe mú wa subhanaka rabbi zolam eh, subhanaka rabbi. Eh, سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك but àwọn ẹlòmíì lè máa wọ pé kéwu eléyìí gan gùn náà omi tún rọrùn tàbá ti ṣètò tó tẹlẹ ìhàn Allahu akbar lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́wàá alhamdulillah ẹ̀mélòó ẹ̀mẹ́wàá subhanallah ẹ̀mélòó ẹ̀mẹ́wàá ọ̀rọ̀. la ilaha illallah ẹ̀mẹ́lò ẹ̀mẹ́wàá asakúrúlá ẹ̀mẹ́lò ogun but téèyàn bá ń wo retí ń bẹ́nu rẹ̀ èyàn ò ní wo gígùn rẹ̀ tàbí tọ́ mi sọ́nà fún mi lálàáfíà rọ̀ mí lọ́rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ mú eléyìí torí pé kìí ṣe pé ọmọ níwọ̀nba nìkan ó tún kó àwọn nǹkan tí wọ́n ń fẹ́ sínú náà ó wà báwọn. وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وحده لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب ونقيني من خطاياي كما ينقى ثوب الأبيض من الدنس واغسلني بالبرد والثلج والماء ara rẹ̀ náà wọ́n pọ̀ lọ bá wọn rẹpẹtẹ ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà ọ̀sọ́lá ìgbà tó yíṣẹ́ náà sọ̀rọ̀ àrà tó ṣe tẹ̀gbẹ́ ó dúró lọ ya Rasulullah ń òkè mọ̀tàn ń ó ṣe ó dúró lọ gbárí ó ń ṣe o tó bá ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni sọ̀yìn olóla tó bá jẹ́ kó pò ní yóò ti sọ fún ọ yìí pé tó o bá ti ṣe takbiratul ihram o o gbọ́dọ̀ mélé ìwà o àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n òun ń ṣe láti fi gba oore ìgbà tí wọ́n wá bí léèrè pé ya Rasulullah èwo tún ni ó tún tó gbárí ohun tó ń ṣe wújẹ wújẹ wújẹ wújẹ kan èwo tún lélẹ̀ yìí ó ní wújẹ wújẹ ni ẹ n tó dalé lórí ni n tí mò ń sọ ni n tí mò ń sọ ni n tí mò ń sọ ni tó ń túmọ̀ sí pé kí ni tí wọn náà bá fẹ́ ṣe àlékún kìí sọ̀rọ̀ àyàn fún ọ tó o bá ṣe tí ọba mọ̀tòmọ̀ tó ń sọ̀kan ìwọ kan fún ara rẹ̀ inú rẹ̀ ọmọ dùn pé a masha Allah mo rí kó so àwọn eléyìí ah, súnẹ̀lì ká ṣe ta'wil súnẹ̀lì ká ṣe basmala. súnà ni ká ṣe lẹ́yìn fatia ká mú kìrá súra míì wá súnà ni ọ̀kan nínú àwọn sàábẹ̀ ìṣẹ́nà fúlàfúlà ó ní ya Rasulullah ìwọ àti Mu'az ọ̀rọ̀ yín ò yé mi bá ka tèmi rí irun o fatia lè ní nìkan lè ní mà ṣùgbọ́n mo rí pé ìwọ àti Mu'az á ní. lẹ́yìn tẹ́ ẹ bá ka fàtí àtà ẹ tún máa ṣe yúnmú yúnmú yúnmú yúnmú yúnmú kan kí ni yúnmú yúnmú yín ẹ̀ dá lé lórí èmi ń tèmi tí mo bá ti ka fàtí àtà yín tọrọ àlìjẹ́nà yín dẹ̀ sọ pé kọ́nà ọ̀yà mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní yúnmú yúnmú wa lórí tó dá náà nìyẹn but àṣàhìd ni wípé ó ní èmi ò máa ń kankan ju fàtíà lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá wọn ò dẹ̀ sọ pé rárá o tọ́ọ̀ bá ti fi súrà lé o o nírun kọ̀sọ́ bẹ́ẹ̀ kọ̀dẹ̀ sọ pé tọ́ ọ bá ti fi súrà lé o ó ti jẹ́ gbèsè ó ṣe báyọ̀ ẹni tó bá mọ̀ ọ́n kà tó bá mọ ọlá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ní í ṣàìkà látara pé kíni háràsì kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá ni. Adáwà. Sáàni tọ́ba á jẹ́ pé kó o tó bẹ̀rẹ̀ ẹ̀rùn, o mú tán ṣe kọ́ mọ̀ tán ó mú orin miswak ó wá àrùn kó tó di pé ó bẹ̀rẹ̀ kíra yìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní malaika kan wà yóò gbé ẹnu sí ẹ lẹ́nu gbogbo harafi kọ̀ọ̀kan tí ń bá ti ń bọ́ sínú ọ̀nà fún màláìkà yìí wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹ wọ́n dẹ̀ máa fi kọ àkọọ́lẹ̀ ládàá fún ẹ àlékún mi tún náà. lọ fi jẹ́ pé àwọn súnà nìyẹn kì í ṣe nǹkan tó èèyàn onísọ ẹni tó bá máa ń hmm, súnà ni jọ nǹkan kan yóò ṣe kí ni èèyàn ò dùn ní mọ́ òun náà tọ́ rárá rẹ̀ ni ó lè jẹ́ pé gan lọ́lọ́run ọba ó ti oríire tí ti dúró látara pé kí a a ní kì í sọ̀rọ̀ yẹn àbí. ìgbà tó fẹ́ ṣe dùwà ò lè stifta oní aláwọ̀mọ̀ àdínní ọlọ́run wa tó ẹ sọ́nà ṣé kìí sara rẹ̀ ara rẹ̀ ni ìgbà tó fẹ́ ṣe dùwà ò lè stifta oní aláwọ̀mọ̀ àkúrúlé ọlọ́run wa fòun ké foríjìn ọlọ́tọ̀ tọ́ ọ bá fi gbogbo gbèsè ayé rẹ̀ kinu tọ́ ọ bá ní àforíjìn ọlọ́run ọba kí láǹfààní rẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn nǹkan wọn àní sọ pé ah súnà ní rárá a máa wo ìtumọ̀ rẹ̀ àti pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe wọ́n torí ó dẹ̀ ṣe wọ́n oríire ńlá òní fún wa. iṣẹ́ àlékún ju ẹyọ kan lọ ní rùkú wa tàbí sùjúdù wa tàbí lẹ́yìn tẹ̀ṣẹ́hùn ká tó ṣe tẹ̀sílẹ̀ ìṣe àlékún àwọn àkàrí ọ̀pọ̀lọpọ̀ àdúà sunan sunan torí wípé kí ni àwọn àdúà yìí tá a bá mú ọ wá kó tó di ṣùpá ṣe taslim inshallah al-karim Allah subhanahu wa ta'ala yóò gbà lọ́wọ́ wa yóò fún yín wa. àwọn eléyìí ni sunan ni irun tó jẹ́ wípé a gbọ́dọ̀ mọ̀jútó gbogbo àwọn ọ̀dà wà ní ká máa ṣe tẹ̀pì rẹ́ẹ̀zì ọwọ́ ní gbogbo ìwólẹ̀ wa àti dídé wa ẹ̀yin náà sọ yìí tẹ́ gbogbo wọn bá masala náà ojúṣe náà sọ̀rọ̀ àlọ́ sílá sọ yìí pé gbogbo ọwọ́ tá a rẹ́ẹ̀zì yẹn àgbà láàdá mẹ́wàá ìka kọ̀ọ̀kan láàdá kọ̀ọ̀kan súnà ní ìsọ̀rọ̀ yẹn òfìjẹ́ yìí pé àyànnà lẹ́kọ̀ọ̀kan òjíṣẹ́ náà sọ̀rọ̀ ẹni tó dún ní ma láti fi jẹ̀ràn ládàá masha Allah rẹ̀ náà àwọn tó bàrún jẹ́ tá a gbọ́dọ̀ yẹra fún gbogbo ohun tó ba ìmọ́tótó jẹ́ ó bàrún jẹ́. èèyàn tọ̀ lórí irun ó so lórí irun àlùwàlá rẹ̀ ti bàjẹ́. ó gbọ́dọ̀ jáde kó nínú. èèyàn máa máa rẹ́rìn lórí ìrùn. ẹ̀rín wo ọkọkọ ọdọkọkọ ẹ̀rín lórí irun lórí irun bóyá ibi tó ti ń ro àwọn nǹkan tó yẹ kóró lọ́ba kú sẹ́yìn irun rẹ ti bàjẹ́. ṣùgbọ́n ọkọ síbù kọ́mọ́dọ́kọ̀kọ̀ ẹ̀ kọ́kàn rọra ṣe músẹ́ irun rẹ̀ ṣì wà ṣùgbọ́n n ta kọ lórí irun ni. kéèyàn máa máa sọ̀rọ̀ lórí irun tí ì ṣe pé ọ̀rọ̀ tí ó túnrùn ṣe ọba àmọ̀jẹ́. bóyá wọ́n ń bi léèrè. ọwọ́ ọwọ́ kó lóhùn ìwọ̀n ti bàjẹ́ ṣùgbọ́n ìmáàmù fẹ́ ṣe nǹkan ti dojúrú kọ̀mọ̀ bí ó ṣe lọ́mọ́ ìmáàmù sí pé o nǹkan báyìí báyìí báyìí ní ṣókí tí ó tọ́ ìmáàmù ìyún ara àrùn náà ìkọjá níwájú ẹni tó ń kírun obìnrin tó ti ń ṣe haid tó ti ń ṣe haida èyí obìnrin ọmọbìnrin tó ti bàlágà tó bá kọjá níwájú ẹni tó ń kírun tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbájá dúdú tí wọ́n kọjá níwájú ẹni tó ń kírun tí ò dẹ̀ sí sútúrọ̀ níwájú ẹni tó ń kírun ìrun ti bàjẹ́ torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí pé فإنه يقطع صلاته الحمار والمرأة والقلب الأسود ó ní tẹ́ ń bá ń kírun ẹ fi nǹkan kan dáwájú tí ó tó ntí à ń fi ń ṣe àtẹ̀gùn fún ràkúnmí òǹdíwọ̀n rẹ̀ ó jẹ́ ọwọ́ kan téèyàn ó fi lélẹ̀ tó jẹ́ wípé èèyàn á máa kírun lọ sí direction rẹ̀ ìmọ̀ kọ́ wà lápò ọ̀tún tàbí kọ́ wà lápò òsì yìí bí téèyàn ó forí lé tàbí kọ́ wà láàrin èké nínú but kí nǹkan kan wà níwájú tó bẹ́ẹ̀ ó pàtàkì fún mùsùlùmí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afáàmì sọ pé ọ̀ràn yẹn ni. fún ẹni tó jẹ́ wípé ó ń dárun kí tàbí imam torí sótúrọ̀ ti imam ó ti tó fún ẹni tí ó ń kírun lẹ́yìn imam tí ó bá sí opportunity yẹn ẹni tó fẹ́ kírun kó ṣe gbìyànjú as much as possible kó súnmọ́ ara àgànná tí ó fi jẹ́ wípé kí ni àwọn èèyàn ò ní lè gbáwájú rẹ̀ kọjá necessity lè máa wọ̀nyẹn kọjá bàtí ọba bá dúró níbi àárín gbọ̀ngàn àwọn èèyàn dẹ̀ fẹ́ kọjá kò dẹ̀ sí níwájú rẹ̀ eléyìí ewu ńlá ni ọmọbìnrin tó bá jẹ́ wípé ó ti bàlágà hahir ajá dúdú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá èèyàn kọjá ó ẹni tí òun tó fẹ́ kọjá ewu wà fún ewu wípé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé tó bá jẹ́ wípé ọmọ ó ń páyà ẹ̀ṣẹ̀ tóun ó gbà látara kíkọjá níwájú ẹni tó ń kírun tí wọ́n bá ní kó dúró fún ogójì ọjọ́ yóò dúró rẹ̀ ẹ̀gbọ́n wa ogójì ọdún ẹ̀gbọ́n wa mi ló fi jẹ́ wípé sútúrọ̀ fífi síwájú. Si ìmọ̀ra ẹni lọ́wọ́ ni àti ẹlòmíì náà tó jẹ́ pé ó lè ní necessity láti kọjá níwájú ẹ̀ eléyìí pàtàkì. náà ẹ̀ka àrùn kashful awra. ìhòòhò èèyàn pípa hòòhò irun kíni ṣàrù bàrọ̀kọ́lá májẹ̀mú ọ̀run ni tó ń gbòó dẹ̀ ti jẹ́ májẹ̀mú lati pìlẹ̀ ẹ̀hún titi di igba téèyàn ó fi parí irun èèyàn gbọ́dọ̀ ṣọ ẹni tó bá pé ìhòòhò rẹ̀ ọmọ àmà fílẹ̀ tó di pé lórí irun kò ní mọ̀ ọba àmọ̀jẹ́. tó bá yẹ pé by mistake ni ọ̀tọ̀ èyí ni pé maybe one way or the other ibi tó ti ń kírun lọ aṣọ rẹ̀ ṣe bákan adam ẹ̀fọ́ But bọ́dẹ̀ ń tọ́ màmá tó jẹ́ pé òbíkítà níbi sótúrọ̀ rẹ̀ lórí irun ọba àrùn jẹ́ àrẹ ti ṣàlàyé pé fún alqadir ẹni tí èṣe wípé èṣe pé kò láṣọ pàápàá pọ́sẹ́ntì ò láṣọ tó ní nǹkan kan tó dẹ̀ tí kò ṣiṣẹ́. bó ṣe pé yóò kírun ní yóò kírun ní yòówó ọlọ́run ọbọ̀ torí pé torí pé kọ̀ láṣọ fi irun bùn ọlọ́run fi irun bùn ẹni kankan ẹni tí ọlọ́run fún un bùn òun ẹni tẹ́ pé ọpọlọ rẹ ti kú sáfẹ́rì kọ́lọ́run yà wáyà tàbí ẹni tí ò tí ì bàlágà tàbí ẹni tó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá kò sí kankan wọ́n mú wa bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹni tó yẹ pé lórí irun ó ṣe kò bìkítà kò ní ọ ẹni tó láṣọ tí ó yẹ pé kò wá ṣe sọ́tùrù rẹ̀ ẹ̀rọ lórí irun rẹ̀ kò ní ọ irun rẹ̀ ti bàjẹ́. kéèyàn kọ̀yìn sí kíbla kò ní ọ. tọ́mọ̀ àmà kọ̀yìn sí kíbla torí pé kí ni ìmọ̀ àmà direction kíbla kí ni nínú àwọn ìwọ̀ ọ̀run ṣọ́r májẹ̀mú ọ̀run. ọ̀kan nínú àwọn ọmọ wa ní nàìjíríà ń bí ó ní opportunity àti wọ ráúdà ní Medina lọ́hùn. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé ti ń bẹ láàrin mímbàrí òun àti ilé òun nínú ọgbà àlìjánná lọ́wọ́ but àlàyé rẹ̀ wọlé àdàm ọlọ́run nìkan ló yẹ torí bó ṣe sọ náà ni wípé òkè uhudu òpó ni nínú òpó àlìjánná kò dẹ̀ sí ẹni tí wàá sọ pé torí kó jìjẹ́ náà àtúnlá ń sọ bẹ́ẹ̀ ká wá gba òkè wúdù lọ ká máa yan náfìlà bẹ̀ là kò sí ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ àyàn ní wípé tàbí súnà ní wípé ká wá dára wa lọ́wọ́ wọnú ráúdà pé àfi tá a bá kírun bẹ̀ nítorí ọ̀nà ntí àgbà ntí àgbà níyànjú lé lórí ni pé tí ọba ti wọ́n mọ́sáàsì òjíṣẹ́ náà sàásìlà ti gbìyànjú kó orí sáfù wájú bọ́sì múnáfìlà wa ọ pàtàkì kó tó wọlé ẹsẹ̀ ọ̀tún ni kó gbé wọlé lè ṣe àwọn azkar tó yẹ kó ṣe gbogbo àwọn azkar tí yóò ṣe ní àwọn masajidi èyàn ó ṣe gbogbo ẹ̀ nítorí pàtàkì almuhim ọwọ́ wa bí ó ṣe kírun tí ó kọjú sí ibi tí wọ́n sin òjúṣẹ́ náà sọ́lá àtúlọ̀ nákàlí kan ní tí wọ́n fún un láti nàìjíríà pé tó bá fà á jẹ́ bí dání gbogbo ohun tí ń bá ń fẹ́ bó fún un. Ọwa ni kí n tọ̀ sọ́nà ẹ̀ tó yẹ pé ibi ti di fún yín òun fẹ́ tẹ̀sí ibi tí wọ́n sin òyìnṣẹ́ náírà àtúnláǹsì láti yan náfìlà ni mo ní kí ni ìtumọ̀ yìí ó ní ah wọ́n fún ọ ní náfìlà tó jẹ́ adé bíi dán tó jẹ́ mo ní sórí ètò ọba ṣe ń bí ó lè jẹ́ pé n tó tọrọ. ọlọ́run fún ọ lóòótọ́ láti fi ṣẹ̀dẹ́ fún ẹ o but ẹ̀ṣẹ̀ tó kó lọ lé lórí rẹ̀ kò ní mọ níwọ̀nba ó ní ẹ́ ẹ̀yin atúmọ̀ kírun kó tún dẹ́ṣẹ̀ ó ní bẹ́ẹ̀ ni torí pé bídíà ló ṣe ẹ́ ó ní kí ló dé ó ní wọ́n á bí ní mo ní rárá mùsùlùmí mo ti pè mí lóko jókòó ṣé o lè rí tọ́ka sí tó sọ yìí pé ká fèsì tàbí òjíṣẹ́ náà sàásùlàm kírun. ó ní kò sí mo ní ẹ̀sìn yìí ṣe ní téèyàn kan máa rorí sọ torí pé ti kàyéfì wọn kan sọ nǹkan kàyéfì kan fún ọ tó láti fi tàn ọ́ wọn náà wá mo ní wọn nítorí náà sàásùn náà sọ gan ni sórí tọ́ ti déwájú rẹ tọ́ ọba ti sálámà sí tọ́ sáwọn sàbẹ̀ méjèèjì yẹn ọ wà ọ wà tọrọ máa ọ wà lè yẹn náà fìlà ń gbà kíbla ló fèsì náà ó dẹ̀ ti bọ́ síbi sáfù wájú ó ní ẹ̀yìn ọkàn rẹ̀ balẹ̀ yìí pé ntọ́lọ́wọ́n ọba bó ṣe fi ròyìnṣẹ́ lára fúnra ló ṣe ló ṣe ṣe yìí gbogbo ntọ́ wa dẹ̀ tọrọ ọlọ́run bó fún ọ mo ní wá wá èmi ò tọrọ nǹkan bẹ́ẹ̀ ìyìn wá tọrọ nǹkan bẹ́ẹ̀ níbi kọ́lọ́run má ṣe fún mi mo wá bẹ̀rẹ̀ sí kà fún un ní Allahu akbar mo ní bẹ́ẹ̀ ni torí lè tọ́ wa ṣe yìí láti nàìjíríà lọ pẹ̀lú ọ̀rọ̀ gírọ́gí tó mú wa àtàsìkò tó mú wa mọ́ ní orí burúkú ni ìyá lọ fẹ́ fi ààrẹ jẹ níwájú ọlọ́run bá ń jọ gbìn dàlù kíámù. Ah, alhamdulillah ó ó gbà but láti fi paná gbogbo ẹ̀ mọ́ ní ní tí wọ́n kó fún ọ pé kọ́ wa sàn ìdákùnjẹ́ ń wò wọ́n á gbà lọ rẹ̀ àwa àwa jọ fàáyà torí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ju àwọn ará tata látata tata oríṣiríṣi tó yẹ pé. ẹni tó bá mọ ti ń ṣe gan mọ òfin ah, kí ni ìtumọ̀ gbogbo eléyìí bọ́tù gbogbo eléyìí wọn ó ti hun jọ àwọn ó kó lé wọn lọ́wọ́ láti fi pọ́n ní pọ́n ńgbà tó ọmọ túmọ̀ rẹ̀ tí wọn náà dẹ̀ ń gbọ́ tí ń ṣe kàkà kàkà ká oríṣiríṣi ọmọ ròyìn pé bóyá nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ aláìmọ̀kan èyí rẹ̀ fa ìmọ̀kan ṣẹ̀sìn torí pé kí ni ọba adẹ́nà Allah subhanahu wa ta'ala kò sóòjì ṣẹlẹ̀. now ìsìdìbárè kíbla kéèyàn kọ̀yìn sí kíbla ọba àrùn jẹ́. tí nàìjásá bá wà lára ẹni tó ń kírun tó dẹ̀ mà tí ìdẹ̀ ṣe pé ó ní ozor torí ó lè ní ozor ó bá àrùn rẹ̀ jẹ́ náà. kí èèyàn ṣiṣẹ́ tó pọ̀ lórí irun tí ó fi di wípé nígbà tó a ti fẹ́ gbàgbé gan pé bóyá irun gan ní kí ọba àrùn jẹ tíbi àkìkì tàbí nǹkan olóró tó bá yọ lórí irun tá a lè pa á pẹ̀lú iṣẹ́ tí ò ní pọ̀ débi wípé a wà gbàgbé pé a wà lórí ìrùn eyín sì mọ̀ nítorí wàá ti di pé a bẹ̀rẹ̀ sí lé àlè rẹ ni torí pé àkírá kan wọ́gán ti gbàgbé pé irun ló ń kí eléyìí irun ti bàjẹ́ náà. téèyàn bá ti fi rúkúnù kan lẹ̀ nínú àwọn àrùkánù rùn àwọn òpó nínú àwọn òpó rùn tàbí májẹ̀mú kan nínú àwọn májẹ̀mú rùn eléyìí bá irun jẹ́ nà kí agbára lé nǹkan tí ò nídìí ọ̀nà rojo bóyá látara wípé ó ń ṣe kìrá àtọ́gùn wọ́n á wò kóhun okùnkùn kọ́rẹ́sì lérí ọmọdé ọwọ́ agbára lé ìgbára lé tó jẹ́ pé tá a bá yẹ nǹkan yẹn kúò yóò ṣubú yóò ti bà wọ́n jẹ́ náà. ká máa máa ṣàlékún àlékún rúkú tàbí àlékún sájídà lórí ìrùn tí èṣe pé by mistake ni tàbí pé yàn án rò wípé ah, ṣé mo ti mú wá àbí mi ti mú wa torí pé tá à ń bá rò pé ṣé mo ti mú wa àbí mi ti mú wa ò mú wa nù. ṣé kọ̀bìlì lọ́wọ́ àṣe àbí báàdì sájúdà sáàwì tó ṣe ó dìpẹ́ǹd tó bá jẹ́ pé bóun ṣe ń ṣe ròyìn ròyìn ẹ̀ náà kó o mú wa ó rinlẹ̀ lọ́kàn rẹ̀ ju wípé o ò wa lọ bọ̀tì ìdí tó fi gbọ́dọ̀ mú wá nítorí wípé láti fi mú ìṣkál kúrò lọ́kàn láti fi láti fi borí àṣẹ pàm ó ṣe bàjẹ́ ṣùgbọ́n hmm, ó mú wá òun ló rinlẹ̀ lọ́kàn rẹ jù ó ṣe kọ̀bìlẹ̀ tafsir tí àwọn afáṣe lórí rẹ̀ nù but ipe òun ṣe ìròyìnrò ipe ó mú wá àbó òmùwá ẹ̀ o ságbà pé òmùwá ni kò mú wá náà. kéèyàn sálámà kó tó parí ìrun rẹ̀ ti bàjẹ́ ti sálámà ìrun ò tí pé ó ti ti sleep àyàfi tó bá jẹ́ yí pé kìí ṣe by mistake wọ́n pàkíyèsí rẹ̀ sí tàbọ̀ arántí pé ah, òun ò tí ì pé ìrun yìí masalan instant tó ṣẹlẹ̀ sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam aidazura asri tẹ́kíráká méjì tí wọ́n ṣe taslim tí zuliyade nípa kíyèsí wọn sí wọ́n mú ìyẹn wa ntomis yẹn wa wọ́n ṣe sọ ìgbà sáré. ìmá ti ọ̀rọ̀ míì tí è ṣe ọ̀rọ̀ ọba adẹ́dà ká tìbọnú wa nínú òun ìṣesí àwọn oníjàlá bíi tàbí àwọn tí wọ́n bá ti ṣìnà oríṣiríṣi nǹkan báyìí wà fún ọ pé tó bá ka súra fatia tó bá ka fatia tó bá ka àyà kan kò fi nǹkan kan sí láàrin tó bá ka àyà kejì kò fi nǹkan kan sí láàrin láti fi jẹ́ kí iṣẹ́ ọ lórí irun kò sí irun irun gangan ti bàjẹ́ torí wípé gbogbo ohun tó ń bá ń fẹ́ láyé àtọ̀run irun gan tó láti mójútó pé kí ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó fi tẹ̀ ọ́ lọ́wọ́ láì ní bùkátà sí pé òun tún wá àtẹ̀mọ́ àtẹ̀mọ́ àtẹ̀mọ́ àtẹ̀mọ́ òun ọ̀fẹ́ fi bà iṣẹ́ olóore rẹ̀ jẹ́ ni kí ọba adẹ́dọ̀ akọ́yà wáyà náà. má ṣe ròyìn ròyìn ṣé mo dà níyàn kí ṣé mo ṣó ọ̀run tí mo ń kí ṣé mo mà ṣé mo tiẹ̀ dà eléyìí bá mi jẹ yóò mú irun yóò mú irun mi wọlé ìrìn ni wípé ọkàn ò sí nínú irun tí èèyàn ń kí ìfi ọkàn sí irun láti ìgbà tí a bá ti bẹ̀rẹ̀ títí tá a fi parí irun ọ̀ràn yẹn ni ọ pàtàkì lè wa lórí tá a gbọ́dọ̀ mójútó tó yẹ pé tá a bá mójútó ó lè ba àwọn àrùn wa jẹ́ yàtọ̀ sí tó bá àrùn jẹ́ yìí àwọn kankan ń bẹ tá a kórìíra nínú òun tó jẹ́ yìí pé àìṣe rẹ̀ kò bàrún jẹ́ ṣùgbọ́n a kórìíra rẹ̀ yóò jẹ́ kí àbùkù kó bá irun yẹn àkọ́kọ́ nínú rẹ̀ ní wípé fún ẹni tí ó lè ka Quran kó jẹ́ pé fatia nìkan ló mú wá kọ́mọ̀sì nǹkan kan lé fatia. Yeah. akórira rẹ̀ lórí ẹ̀ èkejì ká máa mú fátíà lọ lórí irun lórí ju ẹyọ kan lọ nínú akọ àyàfi tó bá nídìí ìdí ni wípé ó ń wò wípé ètò nǹkọ́kọ́ kà ọkàn wọn sí kó mú ní lọ́bẹ̀ta tàbí ó ń wò wípé kìí ṣe tó lé ìfì ṣùgbọ́n kéèyàn kàn màmá máa mú kó ìnkírìsì sọ́tọ̀ fatia eléyìí náà kọ́ mà nínú ṣe sí àwọn tí wọ́n ń ṣe jálàbí tàbí àwọn tí wọ́n ń ṣe sùfì. nínú tí a tún kórìíra nínú òrùn o ní wípé ká máa wòyí wòyí lórí ìrùn torí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní huwa ikhtilaf yaqtalisuhu shaitan min salati al-abd ó ní ọ̀nà tí àṣetánì ń jí nínú ládàá ìrun ẹ̀rú ni wípé kó má fojú síbi tí ó sùjádà sí lórí ìrun kó má wòyí wọ̀hún lórí ìrun kìí ṣe ìṣesí tọ́da fún olùgbàgbọ́ òdodo látara bẹ́ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí à ń kírun àwọn díjú kìí ṣèṣe sí mùsùlùmí mùsùlùmí yájú kírun ni ìṣesí àwọn kòfàrù ni àwọn yahudi àti mẹjọsù tí wọ́n bá ń ṣe dùá wọ́n díjú mùsùlùmí èdíjú ṣàdùá mùsùlùmí èdíjú kírun nǹkan kórìíra ni kí mùsùlùmí kó máa ṣe bíi àwọn. tí ó yapa wa nínú wa. Now, kí èèyàn máa ṣeré lórí ìrùn kó ó ń kírun ó mú ọ̀pọ̀tẹ̀ kọjọ́ bíi àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwàdà tó ṣekù kó tó di kó bẹ̀rẹ̀ ẹ̀rùn kò tí ì gbé kúrò lọ́kàn ó yìn mú fi hàn. ẹni tí ó serious nínú ìdá ọwọ́ délẹ̀ bí ọwọ́ ajá lórí irun Islam akọ lórí irun ó lọ sí sùjádà ó wá lọ sùjádà ó mú ọwọ́ rẹ̀ ó nà mọ́lẹ̀ bẹ́ẹ̀ rárá wọ́n fi tá a bá lọ sí sẹ́jìdá ká gbé ọwọ́ wa méjèèjì lọ sílẹ̀ ká wá gbé kúò nínú lórí ilẹ̀ ni ká fi àlàfo lẹ̀ kí abíyá wa ká fi máa rí abíyá wa gẹ́gẹ́ bó ṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe máa ṣe ní sọ́jídà rẹ̀ ìwà ṣe ń tọ́tako eléyìí gbogbo òṣèṣí nínú èèyàn tọ́tako bí òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ṣe mú wa akórira rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdúró fọwọ́ sí bàràbàrà àdì lórí akórira rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam lórí irun ìmọ̀ káwọ́ máyà ni ìmọ̀ kákáwọ́ méjèèjì lérí àwa arọ́wọ́ ọ̀tún lérí ọwọ́ òsì lórí irun tàbí ká fi ọwọ́ ọ̀tún ká fi di ibi kókó ọwọ́ ká fi dì mú ìtọ́jẹ́ súnmọ́ ní ká dẹ̀ gbé táyà kákáwọ́ lẹ̀ lórí irun kọ́sẹ́rì fún un. òjíṣẹ́ àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàrà sàlám sọ wípé wọ́n á máa ń pa wá láṣẹ nígbà wọn bá ṣe ìkọ́ ọmọ tán wípé kí gbogbo wa káwọ́ mọ́yà ní orí ìlú kí a wọṣọ lórí ìrun aṣọ tó kọjá kókósẹ̀ akórira ẹ̀ lórí ìrun ó lè má bà àrùn jẹ́ torí pé kò sí násù tó mú tó mú wá pàtó wípé ìrun bàjẹ́ bọ́tí ń tà kórìíra ni tó lè mú in tó pọ̀ nínú ládàrún èèyàn tó lè mú un kúrò torí ẹgbà wa wá tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ẹni tí ọjọ́ ọkùnrin tí aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ nínú irun rẹ̀ ò ní ọ̀wọ̀ kò dẹ̀ ní àpọ́nlé níwájú ọba dẹ́dà a lè sọ pàtó wípé irun yẹn bàjẹ́ ṣùgbọ́n definitely ìrun yẹn mẹ́hẹ̀ ká máa ṣáájú imam ṣe nǹkan kan nínú àwọn nǹkan àrùn tàbí ká ṣe é pẹ̀lú rẹ̀ akórira rẹ̀ nínú òun àti sọ pé bàrùn jẹ́ ṣùgbọ́n èyí tó pọ̀ nínú ládàrún òun ló dínkù ká máa gbójú sókè nínú òjíṣẹ́ náà sílá àlọ́ sílá ń kó sọ yìí pé àwọn tí wọ́n gbójú sókè nínú òun kí wọ́n ṣọ́ra fún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò bá ṣe bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala <coughs> yóò sọ orí wọn di orí wùrà orí kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ bá ṣe ń sọ gbogbo gbà ibi tá a fẹ́ ṣe sẹ́jìdà sí ibẹ̀ ni a máa wò ká máa ti ọwọ́ bọwọ́ nínú òrùn tàbí ká máa rọ́ka akórira rẹ̀. tí ìbá ṣe nínú òrùn ọwọ́ àjà yìí níta àyè gbígbà wà fún ṣùgbọ́n gbè wà nínú òrùn kọ́ á máa kọ́ máa ti ọwọ́ bọ́wọ́ tẹ̀síbíkì rè ọ̀sọ̀ ẹ̀ bíyẹ̀ kọ́ máa ti bọ́wọ́ kọ́ máa fà báyìí àpẹẹrẹ ni tí ò sí rí ọ̀sìn lórí òrùn. ìmọ̀ fanu tàbí ìmá kó aṣọ ní kíkó pé àfẹ kí aṣọ wa kanlẹ̀ lórí irun akórira rẹ̀ lórí irun tí oúnjẹ bá ti rẹ́dì tó ti ṣe tán tó dẹ̀ jẹ́ pé ibi ń pààyàn kìí sì pààyà ọlọ́run ọba ní pé ká kọ́kọ́ múrùn wá ná ká tó jẹun. ìfàtọ̀rọ̀ tuntun á tó oúnjẹ bá ti rẹ́dì tẹ́bí dẹ̀ ń pààyàn wọ́n fẹ́ ká jẹun náà kàtókì o bẹ́ẹ̀ náà sì ni títọ́ tàbí gbẹ̀ bá ń gbọ̀nyàn kó kọ́ mu wá kó tó mú yàn wá àyípa ìgbẹ́ tàbí ìtọ̀ mára wípé ẹ jẹ́ ká fi sáré kírun náà gbogbo àwọn eléyìí ó jẹ́ ní ti akórira nínú ìrun kíkì tí ò bá máa ní ààlà òní ìlè bàrún jẹ́ gẹ́gẹ́ bí ipa ìtọ̀ tàbí ìgbẹ̀mọ́ra làṣẹ látara pípamọ́ra nínú àwọn arkan ó lè má ṣe mú wa ẹni tó yẹ kó dúró déédéé lórí irun torí pé ń pàtìgbẹ́ tàbí tọ̀mọ́ra àti dúró òun ó lè má rọ ó lè má dúró dáadáa àti lọ́ọ̀rù kù ó lè má rí orúkú lọ dáadáa sọ́jídà rẹ̀ gan kò ní lè yanjú tàbí ìgbé orí kù nínú sọ́jídà rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ ká ṣọ́ra fún ní orí irun náà. ìrun gbígbé jù sílẹ̀ ìrun gbígbé jù sílẹ̀ ó pé sí méjì. lazy person ni ẹni tó kọlẹ̀ ni tó bá kàtúbà ó lè má ka ibi tí mo bá ti bá a ó lè kí ń bẹ̀ táwọn èèyàn bá wà ń bẹ̀ but kódà kírun kásìkò òun tó kò bìkítà ẹlẹ́ṣẹ̀ lélẹ̀ ṣùgbọ́n ní tọ́jú rí pé wọ́n bá sọ̀rọ̀ ọ̀run ní tó bá òun ó kì í kì í sọ̀rọ̀ àǹkè sí pọ́pọ́n dandan lọ títí léun lórí ó ti ní kèfèrí irun ìṣe ń téèyàn máa ṣe àìbìkítà lé lórí ẹnì kẹta ni wípé ń tọ́jú rí pé ó lè kàkún kò kàkún tí ó kàkún ọ̀ràn ẹ̀yà ṣùgbọ́n kò kírun rí ọ̀sẹ̀ni tó ti sọ pé wọ́n rí níbi tó ti kírun rí kéèké ẹ ṣe ó fi kan rárá mùsùlùmí náà ní ń pera rẹ̀ ṣùgbọ́n kéèkírun ní pàápàá kú gan kí a má bàa wọn participate níbi ìsìnkú rẹ̀ torí pé kí ni òun ní ń rò pé mùsùlùmí lòun láṣẹ kò sí tí ó tọ́ka sí pé mùsùlùmí ni nínú ìṣesí rẹ̀ ó láwọn àlọ́ so àwọn tí ó rọ̀ mọ́ ìrun ní tá a gbọ́dọ̀ mójútó physically láti fi jẹ́ ike kí ni ìrun wa o ó péye ó dẹ̀ tó ṣe ìgbọ́kànlé níwájú ọba adẹ́dàá ń jẹ́ ọ̀gbìn à ń bẹ ọba adẹ́dàá subhanahu wa ta'ala ó ṣe wá ní kírunkírun ní bó ṣe fi rán ńlá muhammad sallallahu alaihi wa sallam kó jẹ́ ká kíkú pẹ̀lú àwọn zòríyà wa kó dẹ̀ gba lẹ́sìn lọ́wọ́ wa ń jọ gbẹ̀ndẹ̀ alikiyama kó fi ṣe sábàbí oríire fún wa ní ayé àti ní gbangba jọ gbẹ̀ndẹ̀ alikiyama kó má dàlù wà náà eléyìí ni ṣókí tí a sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀ràn yẹn náà inshallah al àwọn àrùn tẹ̀tẹ̀wẹ̀ ìrun àṣegbọrẹ torí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ ní wípé wàlúkà sàlámùtàlá tí ẹrú ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà tá a bá wo iṣẹ́ ìrun ọ̀ràn yẹn rẹ̀ tó bá mẹ́hẹ̀ á wò náfìlà rẹ̀ tí látara náfìlà ó lè jẹ́ sábàbí oríire tí ó dì ti ọ̀ràn yẹn ibi tó ṣẹ́kù sí kí ọba adẹ́dà kọjá méjèèjì wa kó péye. tí náfìlà wọ́n fi jẹ́ àlékún dáadáa náà salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹni tó mọ̀nfàrí mọ̀nfàrí ó gbọ́dọ̀ ṣe sami Allahu liman hamida ìmáàmù náà gbọ́dọ̀ ṣe sami Allahu liman but ẹni tó jẹ́ wípé ó ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn kó ṣe sami Allahu liman hamida súnà ní fún torí pé ọ̀n tó jọ̀ràn àyàn lé lórí ó ní kó ṣe aláàmà rabbana wa lakal hamd torí kí ó ní fa'idha qala al-imam sami Allahu liman hamida faqulu aláàmà rabbana wa lakal hamd aláàmà rabbana wa lakal hamd òun lọ jẹ́ ọ̀nà àyàn fún but kò túmọ̀ sí pé kò ní ṣe sami Allahu liman hamida but sami Allahu liman hamida tí ó ṣe yẹn súnà nìyẹn kì í ṣe ń tọ́jẹ́ pé tọ́ba wa tí ò ṣe é yóò yóò jẹ́ ẹ̀kọ́ ó gbọ́dọ̀ yóò ṣe láti fi jẹ òjíṣẹ́ náà sílá rọ̀ sọ́nà. Naam. Naam. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àti Báṣímálà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni Na fasta'iz billahi minash shaitani rajim wọ́n tó sí torí wípé tó bá jẹ́ ọ̀nà yẹn ni tàbí silent lórí rẹ̀ àgbà kò fi bó ka bá a bá ṣe pé a wò ni bọ́dí àràáfà kan tó sọ bẹ́ẹ̀ wípé ọ̀ràn yẹn ni eh, adẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé wọn ò rí ṣe òjíṣẹ́ náírà àtúnláwọ̀ lọ sọ pé ìrun wọn bàjẹ́ so gbogbo àwọn kọ̀ráyìnù tí wọ́n wò nù tí wọ́n tún wò yí pé a ah, súnà ni súnà tó àwọn míì wá yà á súnà yẹn sóríṣiríṣi ètò lágbára àlùmọ́ akẹ́d tó jẹ́ pé ó lágbára gan àti súnà tó jẹ́ pé. Eh, ma'akad tó ń túmọ̀ sí pé ṣíṣe rẹ̀ ló ó súnmọ́ra yàn. Hmm. Now, wonderful, wonderful. Now. nítorí pàtàkì ń bẹ̀ ni wípé kí ẹ̀ jẹ́ wọn iye wọn wípé ìfọpọlọ wọn ṣeré ni hmm, ìfọpọlọ wọn ṣeré ni torí ẹni tí ó bá máa ti ń ṣe kò ní lọ sí ọ̀dọ̀ ẹni tó ń yẹṣẹ́ wò àwọn nǹkan ń bẹ tó pọ̀ tí òun náà ò rí nínú ọ̀rọ̀ ara rẹ̀ tó pé tó bá rí i. àwọn aburú ti ń ṣẹlẹ̀ sí àtàwọn àdánwò tí ń bá ọ yẹ kó náà lè yẹ ṣùgbọ́n kò rí yẹ kò rí yẹ so ọ̀nà gbájú ẹ̀ ni kì í dẹ̀ jẹ́ kí ẹni tó bá ń dáwọ́ lé e, kò ní jẹ́ kó ní ìgbàgbọ́ nínú ọba adẹ́dà kì í dẹ̀ jẹ́ kí wọ́n rójú rẹ̀ ọba adẹ́dà látara ibi kí ni. ntọ́ ẹ kó nígbàgbọ́ lé lórí kò ní ìgbàgbọ́ rẹ̀ ò ní rìn rẹ̀ lórí rẹ̀ tẹ̀sẹ̀ tuntun ọba kó tó mú mi gan yóò fẹ́ lọ yẹ̀ wò wọ́n ṣe wá sí kí wọ́n ṣe wá sí fún àgádẹ́ fún aburú tí àti pé ẹni tó bá bá bẹ́ẹ̀ kú yóò rojọ́ tó pọ̀ níwájú ọlọ́run bá ń jẹ́ ọ̀gbìn dàlkíá náà bẹ́ẹ̀ni gbàtọ́ yẹ pé ara ẹ̀ ló ṣe tí ó bá lè kí lórí ìjòkó lè kí ní dùbúlẹ̀ ah. ọkọ yà ó. wọ́n á sẹ́kọ̀n bá tiẹ̀. Alẹ́ kò fọ́lá fọ́lá. Wáyé dẹ́kì. níta ti ṣàlàyé bí ní ẹgbà tá a mú sí fọ́tí sọ́lá tó wa. lórí rukú báyìí tó bá fẹ́ dìde sẹ́mi Allahu liman hamida bàtò bá nàró tán ní tó ṣe ti aláàmọ̀ rabbana wa lakal Rárá tí a bá fẹ́ dìde àwa náà ṣe sẹ́mi Allahu liman hamida bọ̀kọ̀dùkẹ́sọ̀ àwọn ẹ̀sùnà ni wàdí dìde ráṣẹ alámọ̀rọ̀bọ̀nà wà lọ́kàlhàm torí àsìkò ibi tí màá mo ti ṣe nìyẹn ibi táwa náà ti ṣe nìyẹn. Ó ṣe láìsí? Okay.

bọ̀dọ̀ ó máa pé kì í ṣe kíbla lọ ń kú kó tọ́nù sí kíbla. lá àwọn èèyàn wà ń bẹ̀ àwọn attendant wà ń bẹ̀ mo fẹ́ kírun kíbla ní ẹ bá ń tọ̀nù ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ dẹ̀. tó bá fẹ́ lọ tọ́lẹ̀tì nǹkan bó ní èsèké ibẹ̀ náà ló ń tọ́lẹ̀tì sí kó kí bọ́bá ṣọ̀rọ̀ lọ́rùn. wa alaikum salaam tó lọ́kàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ok kò tí kú ọmọ ẹ náà sajida o ok ọwọ́ amú sáàrù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò gbọ́dọ̀ kọmọ sálámà gbàtó bá ń wò kótó sálámà ó ti ń wò ṣé sájúdà méjì mo ṣe ni abẹ́yọ kan ó ṣe lọ́yọ kan so kó mú kan jù kó mú mi wá kó wá ṣe sájúdà sáré tó bá sálámà tó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. kò ní mú nǹkan kan wá kò ní mú nǹkan kan wá. kọ́ni. Hmm. ó ní mùsùlùmí lòun àmọ́ ní mùsùlùmí but ó ní mùsùlùmí lòun ẹni tí ò kírun àmọ́ mùsùlùmí torí kò kírun pẹ̀lú wa ẹni tá ní mùsùlùmí ni tó ń kírun Eh, aláìbìkítà ni ẹni tó kọ́lẹ̀ ìkọ́lẹ̀ yẹn ti dé ògóńgó pọ́tukọ̀ kí pàápàá ó dẹ́ ló ń jẹ́ mùsùlùmí. mo di mi dè yín. kọ̀pọ̀n dà rárá kìí mùsùlùmí ó ti di kèfèrí ẹ sọ fún yín pé gbólóhùn tó ṣeun tó sọhun ẹ ṣe ìkọ́mọ̀ tó jàlé lórí ẹ sọ fún yín pé gbólóhùn tó sọ yẹn o ó ti jáde kó nínú Islam. aláìmọ̀kan ni rárá àní dẹ́rẹ́sì ẹ̀ àmọ̀ pèsè kìsì àmọ̀ pèsè kìsì ah definitely pé nítorí sọ yìí o ti jáde o ọ mọ̀túnmọ̀ tó sọ yìí tó sọ ilé wo ẹ tó ń bá jáde nǹkan ó dẹ̀ sí múlẹ̀ ni ó lè kó yẹn ṣe wu má dànù má dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ gbólóhùn tí yóò wá fi dàbí ìgbà tó yẹ pé ìwọ náà ń wora rẹ níwò wípé o ti o ti yege là má mà lọ́kàn rẹ wípé ewu eléyìí virus ń bẹ lára rẹ̀ ó lágbára alárùn ni tí ẹ burú ju eight lọ ó burú ju eight lọ so but òní dànù òní dànù wàá sì máa ṣe gbìyànjú lé lórí làálọ́lá yóò dé sábà dáadáa lè ka amra. ẹni tó fẹ́ rọ̀gbọ́ àwọn orí. ṣe lórí irun ó lè in tó ń ṣe tó fi rọ̀gbọ́ ó lè jẹ́ pé kò lè lo apọ́ọ̀tù tó bá yẹ pé ó lè lo apọ́ọ̀tù tó bẹ́tà nù ṣùgbọ́n tó bá yẹ pé kò sí tó lè ṣe sí gbogbo wa ṣe rọrùn fún àìní òṣè sí. wọ́n á dọ́kọ̀ tó bá kún ọ̀kẹ́ àmì àtẹ̀yìn náà. bẹ́ẹ̀ni. ok. bẹ́ẹ̀ ó ti parí ìrìn tán po mélòó ló bá tẹ́lẹ̀ má sọ pé sọ́run kó sọ pé ẹ wọ̀ wá ní sọ pé ká sọ pé mọ́. ok ó kíra káàkùn ó jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkàn jẹ́ pé sọ̀rọ̀ pé ìrìn tí ó rìn wá mọ́sídìí ni ẹ ládàá náà ọbẹ̀ta ọbẹ̀ta kò padà sí masjid ọbẹ̀ta. Wa alaikum salaam wa rahmatullahi wa Okay, ICT works. Ben. ben. àwọn tí ẹ̀ ń bá ṣiṣẹ́ ẹ̀yìn ó fi charges èèyàn normally. bẹ́ẹ̀ni. tó ṣẹ́fà jù iye owó àwọn nǹkan wọ̀nyẹn téèyàn bá kọ́ sí i ní téèyàn bá ṣáàjì ní téèyàn kéèyàn wá fèsì wípé ní tí mo ṣáàjì tó bá fẹ́ negotiate ní téèyàn ṣáàjì kó jẹ́ negotiation lórí ní téèyàn ṣáàjì ọmọ yìí pé owó iṣẹ́ yìí kò kò sí tó tọrọ àyẹ̀bá yìí mọ̀ àwa lè débi tí wọ́n ti ń tà kó cheaper jù bẹ́ẹ̀ lọ so káwa bá wípé bàtà débẹ̀ o àárí less iye tá a ríra ní báyìí báyìí báyìí báyìí báyìí because tó bá lékún bó ló ṣe fẹ́ ṣe so to you dey mind but separate méjèèjì irin ẹsẹ̀ tèmi náà ti iṣẹ́ tí mo bẹ̀ ṣe iye tí màá charge tó bá fẹ́ nípa charge wípé ok owó ohun tí mo ṣe yìí three thousand naira ni mo fẹ́ gbà ah three thousand naira ti pọ̀ jù ẹ jẹ́ kí n fún yín ní one five rárá o ẹ ṣe ń two wàá mọ̀ yìí pé two thousand iṣẹ́ rẹ̀ ní up and down tó ṣe. Bẹ́ẹ̀ni. ok tó bá fẹ́ ta fún kò sí límìtì sí èrè jẹ tó ti tè rẹ̀ tó bá yẹ pé o fẹ́ ta fún kì lọ bá mi rà ìwọ ló fẹ́ ta fún ra owó ara rẹ ló fi rà o dẹ̀ lọ́wọ́. torí pé àwọn èèyàn ní bùkátà náà làwọn èèyàn fi ń tajà torí pé àwọn èèyàn ní bùkátà náà làwọn èèyàn fi ń tajà tí o bá yẹ ni kò ní sí ọjà títà kò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ah, ah, náà ó fowó o rà ó ti ní lọ́wọ́ nìyẹn tó iye tó pè rẹ̀ ló fẹ́ tà báyìí nísìn so àwọn tó fẹ́ dúró kùn lọ. wàá sọ́nà tó lọ́wọ́ pàyàwó wàá tó fẹ́ dúró kùn lọ. Naam. Bẹ́ẹ̀ni rárá ọgbàládà rẹ̀ sọ̀rọ̀ kó fẹ́ sí bọ̀tù kò ayò tí ni torí ìmáàmù yẹn ó lè jẹ́ pé òun ń sáré ju bó ìwọ̀sẹ̀ ọgbàládà rẹ̀ kò dé ọlọ́wọ́ torí mọ́ ni amẹ́ náà sàfà sọ́bẹ̀lì wà tẹ́ mọ́ sọ́ra àti fọlọ́wọ́ wẹlẹ́ wọn wà gbàládà rẹ̀ kò sí pírọ́blẹ̀mù. Now, okay. Ben the dedicated to get to in wọ́n fẹ́ lo kí ni. oníjẹba. yorùbá tó o bá ń pè ní African science ó ń try láti intellectualize dubiousness Magic ni magic ń jẹ́ ọ̀nà ni síhìr kò lẹ̀ ló kan méjì síhìrù sì wẹ̀ kúfùrù ni tó di ẹ báyìí nìsín bọ́tọ̀ máa ń pọn ní ọ̀fẹ́ máa ọ̀fẹ́ máa pọn lé nìyẹn síhìrù ni medical lenisin àwọn doctor ó ṣe àwọn kankan tó fẹ́ jọ bí dán àbí bẹ́ẹ̀ kọ́ sọ pé fíìsì wọn ni wọ́n gbà lé lórí kì í ṣe wọ̀ nǹkan tó bẹ́ẹ̀ náà ni àwọn scientist wọ́n pò nǹkan mọ́ra wọn wọ́n ṣe gbogbo ẹ̀ yóò di kìíní tó science nìyẹn a ní studies de nǹkan kan but ṣé yà ni. ok tó bá ní. tó o lè lọ kó bá láì ní sí ní ká. ṣùgbọ́n rárá àwọn òfin ní option hail nìyẹn ète nìyẹn ète nìyẹn ọ̀rọ̀ márèjì agbọ́dọ̀ kàtígóríkálì ṣé ẹ ti mí fún un àṣì ọ̀fun. ṣó ń ṣe bí parẹ́ ni àbí ó ń wò ó pé wọ́n fi nǹkan sínú oúnjẹ fóun.

jọba kan lọ́fẹ̀. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Rárá, àjọ máa kí ni. Ẹ̀mọ́ta bá ní tọ́ba rí bí ọmọ ọdún méje mẹ́jọ lọ sí mẹ́wàá ìṣesí wa láàmà fi kárí àlọ́n táàbà ń kírun pẹ̀lú wọn ká má fàágùn torí tiwọn ká dẹ̀ máa ṣe ní ìṣe tí a fi lè kárí wọn àlọ́n ká má ló fi jẹ́ pé ìmáàmù masjid wọ́n wò tí ó bá ti fẹ́ lìdì kó wo nature àwọn tí wọ́n wà nù mọ́ṣáláṣí àwọn ọmọdé àwọn àgbàlagbà àwọn tí wọ́n fẹ́ lọ fi ṣe nǹkan kan kó fi ṣe níwọ̀n sùn níwọ̀ntúnwọ̀nsì ní bọ̀tù kó kà á pẹ̀lú ohun dúdú tó jẹ́ pé àwọn ọmọ yẹn gan ń fẹ́ irú nǹkan báyẹn pé tó bá kú òun bẹ́yẹn gan dáa ó tiẹ̀ lè má ti kú òun bẹ́yẹn ibi tí màmú ti ń sọ yóò ti máa bá a yóò náà máa bá a sọ kò ní yóò máa ké àwọn kíra yẹn lẹ́yìn imam ní sọ́ọ̀tì tó fi jẹ́ pé yóò fi carry wọn along but ká má fi wọn lẹ̀ torí pé wọ́n kórìíra rẹ̀ torí agbọ́dọ̀ kọ ara kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ náà àpò wájúbù nìkan kọ́ wọn lẹ́kọ̀ọ́ bọ̀dù kì í ṣe wájúbù nìkan jí wọn bẹ́ẹ̀ bọ̀dù ẹ̀kọ́ àwọn òun wájúbù. torí ní mòrò àwòládẹ́kùn bíi sọlá tó wọn abúláwọn sọ̀rọ̀ ìsìn ẹ pa àwọn ọmọ yín láṣẹ ẹ̀rùn kíkí ńgbà wọn bá dọmọdún méjì ṣùgbọ́n ẹ má nà wọn lórí ọmọdún méjì ẹ má pa wọn láṣẹ ó ní wọ́n dúró bóhùn àléyàwó àwọn abúláwọn aṣọ ṣùgbọ́n tí a bá ti túpọ̀ ọmọ ọdún mẹ́wàá tí wọ́n bá kírun ẹ yọgi sí wọn. mi ní choice. nah, mi ní choice. Nah. Nah. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni náà kò bàlù alájẹ́ kò bànújẹ́ but kò ká kò kò fi hàn pé ẹni tó máa ń tí ń ṣe ni ẹni tó páyà ọlọ́wà rẹ̀ wọ́n a máa ma rọ́bì subhanahu wa ta'ala iwájú ọlọ́ba adẹ́dà lọ́wà so gbogbo nǹkan tí ó jọ mọ́ eré tàbí àìnítìjú èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún bó tiẹ̀ jẹ́ pé gbogbo ibi tíyàn bá wà náà kíyàn mọ̀ pé wájú rẹ̀ nìyẹn wà o ṣùgbọ́n ìdì kan ó ó lágbára ó dẹ̀ mú ìròrí wájú kan lọ náà. Naam. Pẹ̀lú ògùn ọlọ́run bá tó bá ti dábàá yọ̀wọ̀ èrè dẹ̀ mọ̀ kí n. One thousand. tí ọba wa rẹ́jẹ̀ pàpà àwọn kan wà tó yẹ pé wọ́n rẹ́jẹ̀ pàápàá ìjọ tí bá ti dín yẹn èyí tí wọ́n rí jùmọ̀ náà nìyẹn yóò dẹ̀ wọ̀nyẹ́ màkì wọn kà ṣé wọn gbọ́ tẹgbẹ́rẹ́ imam ní àríbá o bọ́tú wọn ní í ṣe. wọ́n á jẹ́ kí ọmọ kàfádà kan tó ṣe bí a yìí délé ìlànà. oríire ni wọ́n ń dilé oríire fúnra wọn ni torí bí yàn bá ṣe tètè wọ̀ọ́rùn sí bẹ́ẹ̀ ni oríire rẹ̀ máa ṣe pọ̀ sí. Ah. kátó sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok tọ́ba yẹ pé yẹn ló fẹ́ sọ ó sì sọ pé kó ṣe sájídà méjì kátó sí. بويت الذي أنكر alákùsùn torí tẹ̀sílímù alákọ̀ọ́kọ́ gangan ní rúkùnù ètò tún ẹni tẹ̀sílímù lẹ́yìn alákọ̀ọ́kọ́ yẹn súnà ní sọ́tí alákùsùn àti hajj. bẹ́ẹ̀ni. raka alákọ̀ọ́kọ́ náà. bẹ́ẹ̀ni ó but kò wà recommended me but ó lọ kò sí ètò òlè ṣe ń bẹ̀. ọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ok. Alaakwa, ọ wa jaa yi, but afdel ètò lọ́lá jù á àfa ìfẹ́ gbé wá sí láàlá sílẹ̀ sílẹ̀ èyí sọ yín sọ pé kọ́ èmi kẹ̀. <laughs> na ọ wà àjáyé ọ wà permissible but ntọ́ lọ́lá jù ní pé ká tó. Now. májẹ̀mú tó wá lórí project kíkọ wọ́n fẹ́ kí akẹ́kọ̀ọ́ gan kó kọ́ ni ká má gba ìkọlẹ̀ láàyè torí aburú tó ń fà kò mọ lórí wọn olókùn tó bá ìlú lẹ́nu irú ọmọ báyẹn kéèyàn supervise ẹ̀ níwèé tó fi jẹ pé òun ni ó ṣe èèyàn kàn tọ́ sọ́nà ni tó bá wá wù ọ́ owó ìtọ́sọ́nà o lè gbà tó bá wù ọ́ lè fi bùn but má bàa kọ́ tọ́sọ́nà ni bí ó ṣe kọ́. Hmm. Hmm. má tún wọn lẹ̀ má tún wọn lẹ̀ wípé ò ní bá wọn kọ́ but bíbá náà lọ ṣe eléyìí wá ṣé ti yé báyìí nìyí next stage náà lọ ṣe eléyìí wá ètò ṣe pápọ̀ mẹ́lẹ̀ ṣe àpẹ ìyẹn gan tó ń ṣe supervision ní consultancy ni wà má ṣe ní ìṣètọ́jẹ́ wípé yóò lè fi ọ́lẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì mọ́dẹ̀ ṣe ní ìṣètò fi jẹ́ pé yóò wá kọ́lẹ̀ kò ní máa kankan ṣe tó ti yé báyìí nìsín bọ̀dà àkíyèmá fi yún un sí lára rẹ̀ tó ti yé báyìí nìsín.

so lọ ṣe lé ìwà so má túlẹ̀ o ìkọ́ tó o bá túlẹ̀ lóòótọ́ o lè já lọ sọ́dọ̀ àwọn aláìní nǹkan ṣe láti fi bàlújẹ́ torí gbogbo wa náà gbọ́dọ̀ ṣe ìgbìyànjú wa láti tún ìpín wa nínú tó ń bẹ ńlẹ̀ ìṣe àjẹbẹ́ tọ́ tó ara là náà. akọ̀mọ̀sọ́lá ń tí ó máa sọ láti ìgbà ìṣọ́nà ìdí ní ẹ̀rẹ́lẹ́kẹ̀ẹ́jì lọ́pẹ̀ nípa pẹ́sùn pé báwo ni òṣèlú ṣe lè mójúbọ́ tó máa lọ máa ní pé àwọn ẹlẹ́sìn tó dẹ̀ àwọn pé ẹni tó máa rí ìrìnàwó accept àbíṣẹ́ náà pẹ̀lú ẹ̀. ó ṣe àbọ̀ kèésì ó dìpẹ́ǹdì lórí tí òkú yẹn bá jẹ́ tó bá jẹ́ pé ìyá rẹ̀ ní tàbí jẹ́ bàbá rẹ̀ ní tí wọ́n bá jẹ́ kírísítẹ́n ó gbọ́dọ̀ gbé wọn sí tó bá jẹ́ ìyá rẹ̀ tàbí bàbá rẹ̀ tí wọ́n bá jẹ́ kèsì ẹlẹ́bọ ó gbọ́dọ̀ gbé wọn sí òun náà ni ó ṣe gbogbo ẹ̀tọ́ yẹn but ntí ẹ̀sìn ò làbọ́ lọ́rùn níwọ̀ kọ́ má làbọ̀ra rẹ̀ lọ́rùn ntí wọ́n sọ nìyẹn. bẹ́ẹ̀ni tó o bá ṣe afẹ́fẹ́ yẹn níbi òkú mùsùlùmí gan èèwọ̀ ní abẹ́rẹ́ ìdàsẹ́ ní dèsè mùsùlùmí ẹ̀ ìbákan lọ́sẹ̀ náà. ntí islam ọba gbà láàyè má ṣe ṣàbọ̀. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ọfẹ́ so tiẹ̀ mọ́ lábẹ́ ni ò tí ì béèrè tiẹ̀ gangan. Naam, Nasrania. Ìyá ti gbà láti máa tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Naam bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀. one ìyá ò ìyá kódà kò jẹ́ mùsùlùmá kò ní àṣẹ láti fọmọ fọkọ. Hmm? ok. okay but kìí ṣe pé islam kó yan rẹ̀ kéré ìmọ̀ràn lórí fífi ọmọ yẹn fọ́kọ a gbọ́dọ̀ wá ìmọ̀ràn rẹ̀ tọrọmọ rẹ̀ ni now bàbá lọ láṣẹ láti fọmọ fọ́kọ bàbá yẹn dẹ̀ gbọ́dọ̀ jẹ́ muslim tó ti yé báyìí nìyí ìgbà tí wọ́n ti sọ yìí pé àwọn ti gbà wọn kí wọ́n fọmọ fọ́kọ yẹn kọ́ ọmọ yẹn lọ sí ṣẹ̀dá kan kan tí sẹ̀rá kanṣu bá ti contract marriage yẹn anything tó bá lọ bá wọn witness níbi ṣọ́ọ̀tì wọn yẹn kò wé ṣe yí pé marriage dúró lé lórí ọkàn fi yẹ bàbá rẹ̀ sí ni tó dẹ̀ jẹ́ yí pé yóò ní ààlà bí ó ṣe ṣe mọ tí bàbá bá fẹ́ kọjá ààlà ibi tóun náà ti lè yarí só yé báyìí nígbà bàbá lòun ti yọ̀ǹda òun ti yọ̀ǹda òun tí kanṣu ti contract rẹ̀ tí bàbá náà ní tó ilé ìjọsìn mi ni mo ti fẹ́ fà ọ́ lẹ̀ bẹ́ẹ̀ mi kọ̀ máa fi yẹ́ yín náà sí ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ ṣe báyìí wọn ò gbọ́dọ̀ ṣe báyìí wọn ò gbọ́dọ̀ ṣe báyìí bẹ́ẹ̀ torí ẹ̀sìn tèmi náà takò ẹ̀sìn bàbá ọ̀dẹ̀ gbọ́mọ̀là itifak nìyẹn àwọn gan náà nínú ẹ̀sìn wọn sọ pé ẹ̀sìn bàbá kò lè gbọ́mọ̀là àbí bẹ́ẹ̀ kọ́ láti zoro wá zoro tó zoro náà nítorí bàbá yẹn bá demand fún but wọ́n fún wọn la àwọn bí àwọn ṣe ń gbé mọ́jẹ̀mú tí wọ́n wá ẹ̀yìn náà máa gbé àwọn náà máa gbé mọ́jẹ̀mú tí wọ́n fún wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà ẹ̀ máa létí wọ́n dẹ̀ mú wa kò sí mú wa náà àjẹ́ kí ló dé. ó gbà pé òun ṣe mistake lóòótọ́ ẹ but ẹ bí léèrè pé kí náà fi tán rẹ̀. kò <laughs> من أم الناس فأتم الصلاة وأصاب الوقت فله وله ومن انتقص من ذلك شيئا <laughs> فعليه أقام قال رسول الله صلى الله عليه وسلم ẹni tó bá kírun fáwọn èèyàn tó kí pé dáadáa tó dẹ̀ kí sásìkò yóò gbàládà àwọn jàmáà náà gbàládà tó bá ilé dín nǹkan kan kù nínú méjèèjì òun gbalada òun ọgbẹ̀sẹ̀. now now. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mi ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó jìnnà ó jìnnà ok no problem now. bẹ́ẹ̀ni. no ká sẹpẹrẹtì ká sẹpẹrẹtì tàn wá kó má kan inú kí ara firi dáadáa níwọ̀n tún wọ̀n sí tí ò ní kó nira báwa náà rárá níwọ̀ntúnwọ̀nsì tí ò ní kó nira bá náà. kò lè dọ́dọ̀ ẹ kò lè dé ọ̀dọ̀ rẹ ẹ ẹ wàá kó sọ́ra dọ̀rọ̀. Now. Now. ajib bẹ́ẹ̀ni. irọ́ ni bẹ́ẹ̀ni orí sọ orí sọ ó sì pé ibi tó bá wà kó wàá sọ pé ibo ló wà nínú Quran tó ń sùn fàáfin yẹn kó fi hàn wá bẹ́ẹ̀. tún bá tún next time tí obìnrin bá fẹ́ tí ìyàwó rẹ̀ bá fẹ́ travel kájọ lọ. tí ò bá tí ìyàwó bá ti lọ kó mú sùúrù tí ò bá ti sagbára kó mú sùúrù. ìṣòro Quran lọ sọ tọba yẹ kọrọ tọba yẹ tọba yẹ kọrọ Quran lọ sọ ni yóò mọ Quran. tọba orí afẹ́fẹ́ sọmọ pé bọ́ bá ṣe lówó sí gbogbo nítorí bá gbé wá náà lọ́wọ́ àtà kọ́sá ti gbowó wa nì kì í ṣe ibi téèyàn ti ń gba ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tó o bá máa gba ẹ̀kọ́ ẹ̀sìn bẹ̀ ẹni tí ó ń sọ̀rọ̀ ń bẹ̀ yóò jẹ́ ẹni tó tírèsì láti pìlẹ̀ lọ́bẹ̀ ó ti mọ pé eléyìí èsè ní sọkúsọ kì í dẹ̀ ṣe ní kóbokòbo ẹni tó máa ti ń sọ ni tó wá lọ sórí afẹ́fẹ́ sódìyẹ báyìí nìkan. Hmm. Ọgọrọ àwọn tí wọ́n máa tí wọ́n ń sọ wọn ilé orí báyẹn lọ. náà kò béèrè ó mọ̀ orin ò dáa ó ní ó orin ò dáa ó ẹni yẹn o kò kò rẹ kò ẹ̀rí tó wá pàmìtì rẹ̀ nínú Quran ni pé kó mú wá ó ní wọ́n lùlù lọ́pàdé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá mi kó mú ibi tó bá wà wá àròsọ ní gbogbo wọn yùn kéde wọ́n ti àwọn tí wọ́n ti ń sàròsọ yẹn pọ̀ gan àròsọ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí kì í tí sọ̀rọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀sìn Islam ó dá lé lórí pé Allah sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá yìí rẹ̀ báyìí àwọn sàbí rọjàlá á ní wọ́n gba kí níwájú rẹ̀ wọ́n mú lò wọ́n gbọ́ yé báyìí ní tí pè ní Islam ni gbogbo pé wọ́n ní wọ́n fi lù pàdé general hasan kò sí jẹ́bẹ̀ nínú ẹ̀sìn Islam àsọ jẹ ni pé àwọn kan fàfáàsì àti mòyíbí wọ́n ń ṣe kíni kan gáàpù yìí àsìkò tí wọ́n lò gan ó jìnnà sí àsìkò jíṣẹ́ náà fúlà rẹ̀ sọ́nà wọn ò bá sáà kankan láyé so gbogbo àwọn àwọn àsọkù ìtàn ìjàpá tìrókò ọkọ yẹn níbo ni ìwọ rí ibi tí jẹun níbo ti ń sọ̀rọ̀ rí. Alaikum salaam. Wa alaikum. Naam, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò bànújẹ́ bọ̀dé akọ akọ nínú ọ̀run bọ̀dé kò bànújẹ́ akọ torí hmm? ọba adẹ́dà ṣe tí òjíṣẹ́ náírà sílá ń ṣe ṣé wọ́n ní ká ṣe ọgọ́ra wọn ó ní ọba tí máa ń pààyàn lẹ́kún ni ṣé wọ́n ní ká máa pààyàn lẹ́kún.

Hmm. bẹ́ẹ̀ bó bá ṣe rọ̀ lọ́rùn sí tó bá lè jókòó báyìí tí ò bá lè jó báyìí ó lè jó báyìí. èké ìtọ́ba ti rọ̀ lọ́rùn èké ìtọ́ wọn ni ẹlòmíì ilé má lè jó báyìí tó bá rí àga kó jókòó lórí àga kó jókòó lórí àga. bẹ́ẹ̀ni. Um, bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. sì dìde lórí rùkú sẹ́mi Allahu liman hamidah náà mọ́mà ó jókòó báyìí ó ti ó ti lọ rùkú ó ti dìde wọ́n á fẹ́ lọ sí yóò sì báyìí yọ́wà lórí ìtàn rẹ̀ bẹ́ẹ̀ ni àràrà. Ah, I want to back for. torí kò gùn Alexander. dókítà àbí ok nṣàlọ àfún nọ́mbà ìbéèrè yẹn jọ bí rẹ ilé jókòó kí lè dúró kí n dókítà. Welcome to Land Focus. I'm at you Bẹ́ẹ̀ni. Náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọpọn ọpọn adviser máa ń fún àwọn èèyàn ní wípé tí wọ́n bá sálámà tán àwọn èèyàn bá sálámà tán kí wọ́n fara balẹ̀ dáadáa káwọn èèyàn lọ tán kan tó máa dìde because ọ̀gọ̀rọ̀ tí wọ́n bá ń dìde lọ gan-an náà ó lé lóbi thirty minutes kó tó rí pòlì jáde nínú masjid so one just must stay nígbàdàn yìí pé ìjáde lọ yẹ òní ládàá kankan lórí ẹ kó kúkú jókòó kó máa ṣe rẹ tí ó fi rọrùn because ibẹ̀ yẹn gan lójúṣẹ́ náà sàrà sọ́nà àti ṣe àwọn sàbẹ̀ sọ̀rọ̀ díẹ̀ lọ́wọ́ wọn lè kírun bẹ̀ wọ́n lọ sútúrọ̀ so ara nínú àwọn afáwà tí wọ́n sọ yìí pé haram ẹ̀ mọ́sáàsì méjèèjì yẹn kò sí nínú rẹ̀ but wọn ò mú ẹ̀rí wá fún wa tọ́tọ́ka sí wípé mọ́sáàsì méjèèjì yẹn ò sínú rẹ̀ so.

àwọn ẹlòmíì ò tiẹ̀ dúró pé àwọn ja gídígbò gangan ni but eh, àwọn ẹlòmíì ọgọrọ ti ń gbọ́ yé nísìnyí pé ọ̀ọ́dẹ ah, gbà bọ̀ mí lọ tàbí kó mú sùúrù náà kí ló dé sí dandan ní kọ́ lọ nísìnyí ni ẹ̀kọ́ yẹn ti ń ó ti ń ṣe kínní. Hmm. kí rọrùn ló tọ́ ládàá rọrùn láti gbà. máa ń difficult na ó máa ń difficult no doubt torí yìí èrò pọ̀ gan but téèyàn bá fi kọ́mọ́ gbà wájú ẹni tó kí o. ẹ̀rọ kan sọ̀rọ̀ àtọ̀. àmì ẹ̀sọ́ bẹ́ẹ̀. minimum tí èèyàn ó ṣe òun ni ibi tí màá mú sí i. bẹ́ẹ̀ni ní òkè sáwọn haúsá hadith òjíṣẹ́ náà sàṣọ̀rọ̀ so Imam Malik wọ́n wá choose yẹn ìgbà tó dẹ̀ jẹ́ yí pé ọ̀gọ̀rọ̀ wa níbi West Africa lọ sí North Africa Malikiya ni ìdí tí yẹn fi rin lẹ̀ nìyẹn kì í ṣe wípé torí pé àwọn Haúsá ọgbà àwọn ni wọ́n gbẹ́sìn wọ ibi. Hmm. bẹ́ẹ̀ni tó bá ṣe asalaamualeykum wàlúùsí asalaamualeykum wa rahmatulah tàbí ó ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh asalaamu alaykum wa rahmatulahi tàbí kò fi máa ní ètò ṣe mu náà àwọn tó ṣe bá kú. perspective láàrin kọ́ máa ṣe lecture ní university as gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ẹ tó bá yẹ fún àwọn obìnrin ló ń tètè tó bá yẹ fún àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ló ń tètè àbíkọ́ máa dáwà ló ń sọ òkè ṣe lẹ́kítọ̀ ẹ̀ kó tọ́wọ́ ẹgbẹ́ àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ló ń tẹ̀sí. Eh? <laughs> Alexander. وعليكم السلام ورحمة الله Ah, ṣe bọ́ òṣìṣẹ́ wọ́n ti fún ọ ní máìkì ní ìsìnkú ẹgbẹ́ máìkì ti wà lọ́wọ́ rẹ̀ pé kò béèrè olóòtú wà lọ́kàn rẹ̀ ti pẹ́. bẹ́ẹ̀ni na bẹ́ẹ̀ni gbé kí n sẹ́nu dáadáa. ṣé obi òbí rẹ ti gbọ́ yé jẹ́ kí wọ́n bá wọn sọ̀rọ̀ kò ní dùn lẹ́nu tiẹ̀ tọ́wọ́n kọ́ máa ṣẹ́ ni ẹ ọmọdé tún ni ẹ àgbà táwọn òbí ti gbọ́ yé yẹn ọ̀nà yẹn ti rọrùn díẹ̀ káwọn ní káwọn bá wọn ṣe fún wọn. bẹ́ẹ̀ ìyẹn ṣe kì í ṣe kàn án. wọ́n sọ ìtumọ̀ wọ́n try láti jẹ́ kí àwọn tí wọn ò mọ̀túmọ̀ kí wọ́n gbọ́ ní bẹnu kí wọ́n kí wọ́n jàǹfààní díẹ̀ nínú tí bẹnu Quran ìtí ìbá ṣe nọ́ọ̀sù bó ṣe wá tọ́lọ̀ ọ̀fẹ́ náà jìṣẹ́ náà sára ìyẹn ṣe Quran àwọn ní àwọn Amẹ́ríkà ṣe kan gbàdá Amẹ́ríkà ti ṣe kan ìyẹn ṣe Quran mọ́ Quran ní ti Jibril alayhi salam tí ọlọ́run ọba fi ránṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam tó bẹ̀rẹ̀ pẹ̀lú iqra tó wá parí sí fattaqu yawma turja'una ila Allah thumma tuwaffa kullu nafs ma kasabat wa hum la yuzlamun tó parí sí bẹ̀yẹn eléyìí ni Qur'an anything tó bá wá tí èyí ṣe eléyìí kì ṣe Qur'an nǹkan mìíràn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tásìkò bá wà fún tí ò ní jẹ́ wípé nígbà tó kó tó ṣe tán ìmáàmù ti lọ rùkú tàbí ti dìde ń kú. wàhálà kan sọ̀rọ̀ àǹtọ̀ rà kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. onu ọjà ni ó dìtámì iye tí ó tà ọjà ni ó five naira tó bá yà thirty naira lọ́ọ́ rà ní last week this week ó ti di five hundred naira nti ọjà ń sọ nìyẹn ọjà ló rẹ̀ tí wọ́n máa ń jẹ ọ́. bẹ́ẹ̀ olú yóò ní ọ́ máa ń gbé ìdíjẹ́ ó lè ta àwa tẹ̀sí ta ti wá tó máa tó yá lóṣù twenty after fifteen after. bẹ́ẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ wọ́n ọ̀dẹ̀ ti láti. ṣùgbọ́n wọ́n mọ̀ pálọ̀ fẹ́jẹ̀ rí máa yọ kéèyàn tó kí àṣùbà ẹ̀yà sọ fún ìmáàmù kó fàlọ́ fàjẹ́ rí hàn yẹn kò tiẹ̀ lé ọ̀rọ̀ wa rọrùn gan-an ah, alfajari tí wọ́n máa ń sọ yẹn yí pé ó gbọ́dọ̀ jáde ká tó kásùbà ẹ fi ẹ fi hàn wá ná ẹ̀jẹ̀ á rì gbogbo wọn gbogbo wọn ara fẹnu kò sí pé ẹni tó bá kírun kásìkò rẹ̀ ò tó tó kò sí kí ni kò ní irun òkè alfajari dà orí mo ṣòwò títí di bá ten after lé èmi ò ní ìròyìn rẹ̀ àsìkò wo làwọn èèyàn rí lé náà abdulaziz èdè sọ̀rọ̀ bí quarter quarter after twenty after now wọ́n kàn balẹ̀ dáadáa ń gbà yìí bí quarter after twenty after ní létí ní bàbá hmm. tí wọ́n di six thirty lámà ń kí ọkàn balẹ̀ one two three ọkàn ọkàn balẹ̀ tẹ̀. bẹ́ẹ̀ aago alam tí ṣe yẹn. ìgbà tí wọ́n ní settings oríṣiríṣi tí wọ́n fi síbẹ̀ Muslim World League uh, International Institute of American kìnìkan tí International Institute of American kìnìkan ó súnmọ́ díẹ̀ ju àwọn yòókù lọ ó súnmọ́ díẹ̀ ju àwọn yòókù lọ òun nísìnyí tó time tó gbé sí i sí nǹkan bíi six or ten six after or so bọ̀tẹ́ ẹ̀hán uh, ìgbà míì síbò míì seven but alálàkà kí ẹ̀ hàn ten minutes kí ẹ̀ fi ten minutes kù based lórí experience tí èmi àti àfàmọ̀ tẹ́lá rí ń gbà tá a lọ sí bar beach lọ́wọ́ bí iṣu alifajari ti ti international clinic of American Society yẹn òun ló súnmọ́ jù ṣùgbọ́n yẹn gan náà èèyàn fi bí ten minutes fún àtúbà àṣùbà àwọn èèyàn fi ten minutes but zoro clear dáadáa ìyẹn lè jáde sita kọ́ everybody lọ́wọ́n asiri náà rọrùn ọ̀gbọ́n mọ́gírìbù wò tí ẹ̀rú jú pàpà ìṣá iná ìṣẹ̀lẹ̀ tí sẹ́kọ̀kọ̀ bá ti dìtà tí àwọn rọrùn padà tó fẹ́jọ́ túbú àti asiri náà ní iṣu náà. náà. náà. Bídíà. Náà. bẹ́ẹ̀ni da kéèyàn má kírun ọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ̀mú lẹ́yìn àwọn tí wọ́n ń kí bídíà tó ti bẹ́ẹ̀ ọmọ bàá sí. kí ni jẹ́ wà? ok now. ẹ wá sọ fún ẹ pé ẹ máa. Then, because Muslim, there is a body of Muslim scholars and jurisprudence lórí issues kọ̀ọ̀kan báyìí tí ti fún àwa mùsùlùmí lákòóyọ̀ mo fẹ́ wá time ní láti fi jẹ́ pé ká yanjú rẹ̀ ká máa wo next halqa inshallah lẹ́yìn ìgbà tá ṣe tán inshallah. tọ́rọ owó yẹn ò tó hmm. gbogbo wa náà láfíìsì ọlọ́run nìkan náà lọ lọ́rọ̀. Hmm. Hmm. ó ní ètí Islam faramọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ní etí islam ọ̀fara inṣàlá á tìrìtẹ̀ papọ̀. a lè má tìrìtẹ̀ ní next week yìí tó kó jẹ́ pé á tìrìtẹ̀ gbogbo wọn papọ̀ later yìí torí mm, lórí àwọn mortgaging lending loaning bó ni àwọn muslim businessmen àbí àwọn tí ìtẹ̀sẹ̀ businessmen jẹ́ fẹ́ ní bùkátà sí fund bó ni wọ́n ṣe rí wọn tí ò ní jẹ́ ìtọ́jẹ́ pé yóò takò ẹ̀sìn ẹ̀sìn àti àwọn nǹkan wo ló yẹ kí wọ́n ṣọ́nbẹ̀ àlàyé wà lórí ẹ̀ dáadáa. ìwọ̀bẹ̀rẹ̀ islamic máa ń ṣe pé múra bọ́ọ̀sì nínú ọ̀rẹ́ ta kò máa fún dírẹ́fà kan kó máa fi kó tó bá ti lè bá bí wọ́n fi yàn bọ́ọ̀sì ìṣẹ́ ọ̀bí ó pọ̀ tàbí ẹ̀. ìyẹn pọ́sibù ìyẹn wà fàmísìbù ìyẹn ni pé mo ti jèrè mi lórí rẹ̀ ó ń bá mi wà ní ìgbà tó wá wà tán tí mo rí pé mo ti make o mo ti make profit mi ìjà àárọ̀ nìyẹn ok mo bọ̀ ẹ́ àbí? ìnáwó pọ́sibù. Oye mi oye mi ni pé tó o bá bá ń pawó ẹ̀ tán tí mo dẹ̀ ti jèrè tí mo fẹ́ ń bẹ̀ màá màá màá bùn ẹ ìyẹn ò sí problem bẹ́ẹ̀. sẹ́yìn gbọ́dọ̀ tí wọ́n sọ sẹ́yìn gbọ́dọ̀ tí sọ ṣó gbọ́ ni wọ́n sọ. rárá kọjọ́ra wọn ẹ̀ kọjọ́ra wọn ni wípé eléyìí iṣẹ́ a purchase a purchase yàtọ̀ a purchase ní five hundred thousand naira ni mo rà mo wá gbé fún un ní one million tó ti yé báyìí nìyí mo gbé fún ní one million wípé one million nìyí o tó o bá kó mo wá spread there i purchase ni òde lẹ́yìn bá ń fi ṣiṣẹ́ tí mo bá mi kò nídìí pé kí n nígbà tó bá ti ṣiṣẹ́ tó mọ̀ ọ́ satisfy pẹ̀lú tó pa fún mi tí mo ti rí lórí ẹ̀ máa mú máa mú lọ it's a different thing entirely but a purchase lábọ̀ lọ́rùn tó jẹ́ pé tí ò bá rí san after all wọ́n gba mọ́tò yẹn lọ́wọ́ rẹ̀ nítorí ah, aráàmù ah, ah. nìkan nìkan nìyẹn tẹ́nìyẹn bá ní owó tó bá ní owó tiẹ̀ five hundred thousand naira ṣé yóò rira àbí kò ní rira á rira bọ̀ torí pé kò lówó yẹn o ti wá ta ọjà kan fún ọjà méjì fún nínú ọjà kan ó pé bó ló ṣe jẹ́ tó o bá lówó kó five hundred thousand wá ṣùgbọ́n o lówó ó san seven hundred thousand torí pé ó spread ẹ̀ ní eléyìí ò ní rìbá so ti yé bá ní sìn tó o bá fi ní fẹ́ jẹ rìbá jẹ́ pé five hundred thousand yẹn tó o rà yẹn òun náà ló ta fún tí ń spread ìyẹn ní torí owó yẹyà gan ìbáàdà ni ló fi jẹ́ pé táàmù tó ń filẹ̀ tó ń filẹ̀ wàá máa gbadá lórí ẹ̀ but this is a different one mo gbà ṣiṣẹ́ ni mo ní kó wá bá ń ṣiṣẹ́ tó ti yé báyìí lóṣù ìgbà tó pawó fún mi tán tí mo máa ò fà mo ti make profit máa mú lọ ṣé ṣóyé is a different thing kò sí condition yìí pé ah bá ń ṣiṣẹ́ pẹ̀lú tí mo bá ti pa owó ti pa owó mi tán wàá ní máa mú lọ mo bùn ẹ̀. tí anything bá ṣẹlẹ̀ láàrin yẹn kò ní ní ìdí wípé màá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ n tó sẹ́kù tí ò tí ì san yẹn tí ò tí rò tí mi bá ti wà satisfied pẹ̀lú tó pa ó lè jẹ́ pé láàrin five months mo rówó mi mọ́ ọ̀gán máa mú nǹkan rẹ lọ that is possible but wípé láti kìlọ̀ tí wọ́n sọ wípé iye báyìí ló fi san tó o bá ti rí san o ní wàá gba mọ́tò lọ́wọ́ rẹ̀ rí bá nìyẹn clearly. Nah. Nah. Eh. Bẹ́ẹ̀ni, ah rìbá nìyẹn, rìbá nìyẹn clearly, rìbá nìyẹn, rìbá nìyẹn náà. Bẹ́ẹ̀ni, tí wọ́n máa mú wa.

wọ́n gbé bàgbà mọ́tò lọ rẹ̀. ó yàtọ̀ kó ẹ̀hẹ́n eléyìí yàtọ̀ ìjárọ̀ lélẹ́yìí ìyàtọ̀ rẹ̀ pẹ̀lẹ́ tí àfáàbẹ̀ ìjárọ̀ ni bá ń ṣiṣẹ́ tí mo bá mú sùúrù kò gbowó kankan lọ́wọ́ rẹ̀ kò gbowó kankan lọ́wọ́ rẹ̀ ó fún un ní ó fún un lọ́jà mọ́tò mi nì fi ṣiṣẹ́ tó bá ti paye tí mò ń fẹ́ tí rebe sọ fún un ni tí ò bá sọ fún un ó bá ti paye tí mò ń fẹ́ tó dẹ̀ tún ṣiṣẹ́ lé lórí tó ṣiṣẹ́ lé lórí lẹ́yìn yẹn tí mo wí pé iye tó ṣe lé lórí yẹn ó ní profit mi aslan mo gbé eh, ọ̀sọ̀ kò sọ ọ wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi mo gbéṣẹ́ fún un ni èmi mo fún un nìkan níyẹn gbé sórí tó bá ṣe kínní after some time tí mo bá ti pawó mi fún mi tó ṣiṣẹ́ díẹ̀ máa mú mọ́tò lọ. Eh. kí ló wí? oníkíní? bẹ́ẹ̀ ni. ó rówó. ṣóorí ńgbà tí ńgbà tó ń bí ń ṣiṣẹ́ yẹn bó ṣe ń sanwó fún ẹni tó ní mọ́tò lòun mú tiẹ̀ ni wọ́n wá tí wọ́n fi ń tún mọ́tò ṣe this is what they do now ìjà ara yìí tí wọ́n fi ṣe nìyẹn bó bá yẹ pé ten thousand la pa lóòjọ́ èló la service mọ́tò èló ni wo mú èló lèmi ó mú gbàtọ́ bá ti sáàbù mi tẹ́ dé lẹ́wù tí mo feel convenient pẹ̀lú máa mú mọ́tò lọ. no ìjà àárọ̀ nìyẹn tó ń sọ nìyẹn ẹ́ nìyẹn ó ti déèrè question tó jọ mọ́ báyìí rí èmi máa ń tó sọ tó bá jẹ́ ìpèkèṣe tó mí nìyẹn téèyàn máa ń déèrè question ẹ máa wo lẹ́wù ẹni tó ń béèrè tó bá yẹ pé kì í ṣe tó mì nìyẹn ní tí ó sọ fún mi ni pé higher purchase kí ni àrísí àbí bẹ́ẹ̀ kọ́ kọ́sọ́kọ́ kọ́sọ́kọ́ ó mọ̀ pé higher purchase wà lọ́tọ̀ ó ní ìhìn mo ní mọ́tò ẹni tó ń bá mi ṣiṣẹ́ ń dráìvà mo wá sọ fún un kì í ṣe nìyẹn ló request fún èmi wá sọ fún un wípé sórí tó o bá ti ṣiṣẹ́ yìí bó bá ṣiṣẹ́ yìí dáadáa mọ́tò pàtì èmi náà pàtì ìwọ náà ó mú tiẹ̀ after thirty tí mo ti wà convinced mo rí pé ah mo wà satisfied pẹ̀lú tó ń wàá mú kù lọ wàá mú mọ́tò lọ. fún ta ni ok. mọ́tò bẹ́ẹ̀ ni ṣe bó sọ síta ni tí ò bá sọ síta ńkọ́ tí mo bá gbé fún ọ wípé sọmọ pé kò sọ wípé tí ò bá ti ṣe é ń gba mọ́tò mi padà lọ́wọ́ rẹ̀ kò sọ pé wọ́n gba mọ́tò mi padà lọ́wọ́ masala ṣe bọ́ tó bá fi sọ́kàn rẹ̀ yìí pé yóò ṣiṣẹ́ fúngbà díẹ̀ kan bọ̀dí tó fi sọ́kàn yìí pé ìgbà díẹ̀ yẹn àsìkò tó bá pa eight hundred thousand míì fóun ńkọ́ ṣé ọ̀rẹ́ sàn ìyẹn èyí tí ìṣe tí wàá fi pín ní iṣu dànù the issue is ṣé ìjà ara ni ó gbéṣẹ́ fún ọ tó o bá ṣe iṣẹ́ ìdí mo ṣe fẹ́ kó o ṣe o in the end o kí ni yóò dìtì ẹ̀. so ti yẹ báyìí nísìn ìjára purchase head purchase yìí náà ni sábàdé inshallah bòyó àfẹ́ gbogbo ẹ̀ lójú dáadáa kí ni basis contract gan kí ni nǹkan jẹ́ títí <laughs> no zulumu ni gbogbo wọn yín zulumu ni tìyẹn na wọn de ẹni tó fẹ́ wọn de lọ́wọ́ wọn de kò tí ẹ̀ nílé mí pàpà wọn ò kakún èèyàn wọn ò kakún èèyàn ọgọlọ́gbọ̀n àwọn tí wọ́n ń gbé mọ́rọ́ wá fún èèyàn àtọ̀kadà tí wọ́n ń tẹ́lẹ̀ nìyẹn so ẹni tí wọ́n ń gbé fún kò sí bó ṣe lè dé tí ó pè wọn kò ní pè rẹ̀ kò ní pè wọn olúkálukọ́ wa máa jàbọ̀ síra wọn jàǹbá wa máa tà fún jàǹbára ọgọ́rọ́ wọn máa ṣe máa ṣe nìyẹn but ó rọrùn lọ́nà bí ó ṣe ṣe tí ó tẹ̀lé ṣẹ̀rá àti gbogbo wọn lè gbádùn rẹ̀. àǹtí dókítà fẹ́ sọ̀rọ̀ bá fọ́dà lórí dáadáa tẹ̀yìn náà. ok irun ok naam. bẹ́ẹ̀ni inshàlá gbogbo ẹ̀ la mọ̀ ẹ́ àwọn mú àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àfi tí wọ́n bá gbowó oṣù lókù. a wà ní kíá rè ní títí tẹ. bẹ́ẹ̀ ni. ìyàtọ̀ ìjọba application ṣe kàn máa fún wọ́n ti jàrá mú lọ rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni. Nigerian every Nigerian bẹ́ẹ̀ ni àfi téèyàn bá lọ àfi téèyàn bá lọ hospital lókù. Bẹ́ẹ̀ni bá fẹ́ ka sáàtù pàṣẹ àfún òun àpẹẹrẹ ìrun sí ìrò iṣẹ́ àti àwọn mí abẹ́rẹ́ pẹ̀lú títí ńlá ẹ̀rọ àwọn ìrọ̀ jẹ́jẹ́ ni súnà rẹ̀ ní jẹ́jẹ́ kì í ṣe kíkà láwùjọ ìsì àdà àti a'udhu billahi minash shaitani àti bisimilahi rahman rahim èèyàn gbọ́dọ̀ kà lórí gbogbo ní fatia kéèyàn tó lórí gbogbo raka irun but súnà rẹ̀ ni pé tọ́ba yẹ pé irun tá à ń sókè ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin láàkà sókè but a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim jẹ́jẹ́ ní ọ̀jẹ̀ ní irun àṣùbà raka méjì àkọ́kọ́ ti maghrib àti raka méjì àkọ́kọ́ ti isha àní ka àwọn sókè. Okay alihamdulilayi nìkan láti bẹ̀rẹ̀ tá a kà sókè but a kà ó sì láti sẹ́wọ̀n àti sẹ́wọ̀n àti bisimilayi rahman rahim a kà wọ́n jẹ́jẹ́ sínú rẹ̀. wọ́n á tún fi lọ́wọ́ kọ́ ọ. Okay. Okay

tó bí torí ẹ̀ be thousand of ọkọ̀ yọ̀kọ̀ ẹni kí lè rí yín fún yẹn. ẹ ó lè ó lè wọlé nínú medical line but kò wọlé nínú Islam tó bá ti ní feeling yẹn kó dìde kó gbé náfìlà rò kó tó bá ti dìde pẹ̀lú náfìlà gbogbo tí ń bá ń dùn lọ́kàn kó máa bọ́ba adẹ́dà sọ̀rọ̀ kó tó ṣe bẹ́ẹ̀ fọ́sẹ̀ kan gbogbo ọlọ́run ó mú àkóyọ wá fún un ṣé ẹ rí kò tó bá yẹ pé nǹkan kan wà téèyàn lè fi yanjú ọ̀rọ̀ ẹ̀dá yàtọ̀ sí ti òjíṣẹ́ náà islam mú wa ni kò ní jẹ́ ànábì gbẹ̀yìn ó lè la ànábì gbẹ̀yìn kò sí nǹkan mìíràn òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan bá ń disturb rẹ̀ kí ni máa ṣe kánà yìí sọ́dẹ̀ tíyẹn máa ń bẹ́wò ni bí mo ṣe tó ńgbà tí mo lùzì bàbá tèmi mo fẹ́ di tàǹgáìsì kí ló fà kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe léwu kó tọ́fù torí àwọn ti dàgbà sí dsc wọ́n ti rí oríṣiríṣi ẹni tó ti kọjá hundred nǹkan kan nígbà míì tí mo bá dé ibẹ̀ ọ̀dọ̀ wọn pẹ̀lú iṣu báyìí with business wọn pé ah, nǹkan báyìí nǹkan báyìí yóò dẹ̀ yanjú so àti wá rí àgbàlagbà báyìí lẹ́yìn pé tuntun jó bì àti alákọ̀ ìmí pẹ̀lú wọn lágbára gan so bọ́n ṣe lọ tán báyìí ó fún mi ní stress but alhamdulillah torí hadith òjíṣẹ́ náà sàrà sílám yẹn tí ṣùgbọ́n ti crop up tí màá bá tí mo bá ti dìde mo bá ti múná flower yàmùnà alẹ́ màá dàmú asma alimni waya man fahima sulaiman fahimni wa dini li maktulifa fihi min al'am fa innaka tadi man tasha ila siratika almustaqim ìwọ ọba tí ó fi ọ̀rọ̀ àwọn kọ̀kọ́ ànábì adam tí ó mọ̀ ti tẹ́lẹ̀ kọ́ ìyìn náà ìwọ tó fi fún ànábì suleiman lóye tó fi dájọ́ ní ètò yẹ pé ó kọjá àti bàbá tóbi gan A Dawud sallallahu anabi náà àárẹ̀ ìmà fún mi náà lóye wá tọ́ mi sọ́nà lórí tó fẹ́ rújú yìí forí ìwọ lọ máa ń tọ́yàn sọ́nà lọ tí ọ̀nà tọ́tọ́ wọ́n sà tọ́ mi sọ́nà. yaani sheikh islam ibn Taymiyyah rahimahullah tawasa ọmọ ń ṣe eléyìí gan tí nǹkan bá ti fẹ́ rí bákan fún un bẹ́ẹ̀ náà ni sheikh islam sani ọmọ akéwù rẹ̀ sheikh eh, ibn qayyim jawziya and wallahi within short period of time àwọn nǹkan tó jẹ́ pé tí bàbá bá wà láyé gan wò lè ṣe ìtọ́ka sí tó tó báyìí alhamdulillah yóò ṣẹlẹ̀ tó bá jẹ́ pé dáadáa kan sì kù látara ọkọ rẹ̀ tọ́lọ́hún ọba kọ́ mọ́ ni ọlọ́hún ò ní mú lọ. kìndíkẹ́yìn àgbọ́yé mi tó bá yẹ pé Allah subhanahu wa ta'ala ọkọ̀ yìí pé ah lágbájá yìí o n tó ń palẹ́ bùbù ní dáadáa fún ọ sábàbí ẹni tí ó mú wá nì sábàbí ni nìyẹn o tí ọba sì jẹ́ yìí pé sábàbí ni ọlọ́run ò ní mú lọ tọ́lọ́run bá ti mú lọ kò sí nínú ọ̀rọ̀ mọ́ òun ti bá tiẹ̀ lọ èyí tó ti ṣe ń kọ́lọ́run ọba kó fi ṣe sábàbí kó fi ṣe sábàbí rẹ̀ òun náà àgbá júmọ̀ ètò kù ẹnìyẹn ti lọ bọ̀ṣọ́ba arẹ́ra ti lọ làá òun náà wà dúró ṣinṣin lórí bí òun ó ṣe ní ìsúnmọ́ ọba adẹ́dà kò á ti tíyẹn lè fi súnmọ́ tó tó ìgbàgbọ́ nínú rẹ̀ kò sí tíyẹn fi súnmọ́ níṣe sí tó tó ká máa wólẹ̀ fún lórí irun tí kò máa ṣe nu kò máa kalẹ̀kùn ẹnìkan kankan o kò máa kalẹ̀kùn ẹnìkan kankan àwọn èèyàn burúkú pọ̀ ládùúgbò wọ́n lè wo yí pé obìnrin tí ọ̀lọ́kọ̀ yìí ó dẹ̀ ní bùkátà sí wọ́n lè kì mọ́lẹ̀ kò sí tí wọn lè náwó but kó jókòó nínú yàrá rẹ̀ torí wípé ń tọ́ dáa jù fún nìyẹn ọ̀kan mẹ́ tí wọ́n yìí ti kú nà lọ́rùn wa sọ tí ìbá ṣe pé ìdí kan pàtàkì dandan kò yẹ kó yìnbọn jáde nínú yàrá rẹ̀ so kó jókòó rẹ̀ kọ́ máa yẹn náà fúlà ń bẹ̀ kọ́ máa sùn lọ́wọ́ bá ń bẹ̀ tọ́ba ti ní feeling suicide kó gbàgbé kó ṣàlùwàlà kó nǹkan yẹn ọ̀tá ń bẹ̀ náà bọ̀ tó bá ti kú ò lọ́kàn ládàra yìí pé ó fi ìgbàgbọ́ fún ọba adẹ́dà ó dẹ̀ ṣe tí ọlọ́run ọba fi ń lójijì lọ́sọ̀lá rẹ̀ ọ̀sọ́là ọlọ́run fún ní courage yóò dẹ̀ fún ní eh, yaani yóò tù lọ́kàn kọ́lọ́run mọ́sá bá tù lọ́kàn àti gbogbo àwọn tí wọ́n bá wà ní condition báyìí náà inṣàlá wọ́n ti fi lọ́kàn sọ́wọ́n àti àwọn ọ̀rẹ́ ṣẹ́ni náà ìlà ìlànà tó sọ اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد سبع واو سبع وان سبع أبو مريم salamu alaikum so ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé fífẹ̀bí ìlà fífẹ̀bí ìlà àtẹ́màkà fífẹ̀bí ìlà. في سبيل الله في سبيل الله في سبيل الله na mi ma ṣe في سبيل الله في سبيل الله السلام ورحمة الله السلام سبيل الله جزاكم الله خيرا في سبيل الله في سبيل الله Check. this man. Bring him for peace. Owó Jonathan ni. おいしい。